ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jọ jùmọ̀ kọ orin ilẹ̀ yorùbá àwa ni ògo adúláwọ̀. ọ̀gá ọlọ́run tiwa a fi yìn fún gbogbo aráalé ṣé dáadáa la wà ṣàlàáfíà làbá yín ṣé gbogbo nǹkan ṣe jọ́njọ́n ẹ má bínú pé ẹ tí ì rojú mi mo fẹ́ kí gbogbo ẹ̀ kó tó létò létò kí ẹ tẹ́ kí n tó fi ojú mi hàn nítorí pé mo ti ní àwọn bàbá mi ní kalẹ̀ tí àjọ máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ ní àṣálẹ̀ yìí kí a tó máa lọ sórí ètò oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ kan tàbí ọ̀sẹ̀ kejì tí a ti jọ pàdé lórí ètò ìṣẹ̀nálẹ̀ ilẹ̀ oòdùà yorùbá ọmọlúwàbí ìtàn ìlú ìtàn Ọ̀rànfẹ̀ ni a máa sọ ní àṣálẹ́ yìí ṣùgbọ́n kí n tó máa lọ sí ìtàn Ọ̀rànfẹ̀ mo fẹ́ fi yé gbogbo wa pé gbogbo ohun tó bá yẹ ká ṣe nílé ayé ni kí a máa dáwọ́lé ẹ jẹ́ kí a mú ọmọlúwàbí tó wà nínú ayé wa ẹ jẹ́ ká mú jáde dáradára àwọn nǹkan kan tàbí ìkejì tó ṣẹlẹ̀ nílùú Èkó ní ẹnu wákàtí bíi mélòó kan sẹ́yìn ni mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọbàtálá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí n pé ẹkú ọdún ẹkú yèdún nítorí pé ní ní ọdún Ọbàtálá bánà sí ni ọdún Ọbàtálá bákan náà bàbá mi ọba ìdú gbogbo àgbálá ayé ẹkú ara fẹ́ra kù ìyàwó bàbá wọn jẹ́ ọlọ́run wọn jẹ́ elédùà ní pé ní àná ní agbára ọlọ́run ní ìjọ mẹ́jọ ní ìjọ tọ́sídẹ̀ẹ́ tó ń bọ̀ àjọ máa wà níbi tí wọ́n bá ti ń ṣe àtìgbé máma rele, àtìgbé máma rélé àtìgbé àtìgbé máma rélé àjọ máa wà níbẹ̀ ní ní agbára ọba elédùà a dẹ̀ show ẹ̀ live lórí heritage television ní agbára ọlọ́run láti nǹkan bíi aago mọ́kànlá àárọ̀ ni a máa bẹ̀rẹ̀ ètò ah, bí wọ́n ṣe máa commit mama sí mother heart ní ọjọ́ náà gbogbo ẹ̀yin tí ẹ wà ní ìlú èkó pàápàá jùlọ ní Ireland a fẹ́ ká fi ẹ̀sọ̀ ṣe ilé ayé wa nítorí pé jàgídíjàgan kò lólé ayé ìwà ọmọlúàbí ó yẹ ká túbọ̀ fà jáde ká túbọ̀ fà jáde nínú ayé wa ká jẹ́ kó hàn nítorí pé àwọn èèyàn ní pé ìjẹ́rìí ayé ni ìjẹ́rìí ọ̀run tí ẹ bá fẹ́ lọ sọ́run rere wọ́n ṣe lọ́run rere wà tí àdẹ̀ǹgbọ́rò yẹn àwọn tó ti lọ ọbẹ̀ tán ti dé wọ́n sọ fún wa pé ọ̀run rere wà bákan náà tẹ́ bá fẹ́ lọ sọ́run rere ẹ gbọ́dọ̀ ní ìwà tó dára ìwà pẹ̀lẹ́ ìwà pẹ̀lẹ́ ó jẹ́ nǹkan tó tó tó gbayì tí gbogbo wa gbọ́dọ̀ máa wù ìwà pẹ̀lẹ́ ló dára ìwà pẹ̀lẹ́ ìwà pẹ̀lẹ́ ìwà pẹ̀lẹ́ ló láyé ẹ jẹ́ ká ṣe ọmọlúwàbí o ènìyàn ibi tí àwa ti ń bára wa jà ọ̀tá máa ká wa mọ́lé gbogbo agbára tá a fi ń bára wa jà yẹn kí ló tá a fi bá ọjà ọ̀tá tó ní pé ká má gbélé ayé láyọ̀ àtàlàáfíà kí ló tá fi bá jà pàápàá jùlọ gbogbo ètò ìmọ̀ tí gbogbo àwọn èèyàn burúkú ní sí ilẹ̀ yorùbá ní agbára ọlọ́run ọba láwọ̀rí gbogbo rẹ̀ kò ní jọ ọba tí ó ní kó wá ọba tó ní kó lọ ọba tó ní dé ọba tó ní déédé tó ní gbogbo àkókò lọ́wọ́ kò ní jẹ́ kí gbogbo ìwà ọ̀dàlẹ̀ kó jọ ní ilé ayé wa pàápàá jùlọ lórí àwọn amúnisìn ní ilẹ̀ baba wa tí wọ́n fẹ́ fi tipátipá mú wa sìn àwọn ọjà àfariwo mo dẹ̀ fẹ́ sọ kíní kan fún gbogbo àwọn tó yẹ pé wọ́n fẹ́ fi ara wọn sí ipò. Si láti lè rí nǹkan bóyá bíi rìbágbà nígbà tó bá di nineteen twenty twenty three gbogbo wọn ni ọlọ́run ọba ní kí n kìlọ̀ fún pé gbogbo wọn pé tí wọn bá jáwọ́ wọn á fi ọmọ dí gbogbo wa láti wọn ṣe yẹn ẹni tó bá ń dalẹ̀ yorùbá pé tó bá dẹ̀ ń pariwo àfẹ́ lọ àfẹ́ ṣe àfẹ́ ṣe kíni kan mm. tó pé wọ́n á fi tọ́ wọ́n á fi ẹ̀jẹ̀ sínú wọ́n á máa fi wọ́n á máa tu itọ́ funfun jáde gbogbo àwọn tó yẹ pé wọ́n wọ́n jẹ́ ká mọ̀ pé inú jìn tí wọ́n bá ń ṣe mọ̀nàmọ́ná bẹ́ẹ̀ yẹn ọlọ́run ní pé gbogbo wọn pátá ni òun máa bi ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ mo kí káàbọ̀ ní ọlọ́kan òjọ̀kan sí orí ètò ti àṣálẹ́ yìí ọ̀rọ̀ Ọ̀rànfẹ̀ ni afẹ́sọ ní àlá àṣálẹ́ yìí ta ni Ọ̀rànfẹ̀ báwo ló ṣe jẹ́ báwo ló ṣe rìn báwo ló ṣe mọ̀ kí lá nípa ẹ̀ ṣùgbọ́n ká tó máa lọ sórí ètò ìdánwò ráńpẹ́ kan ni wọ́n ní kí n fi tó yín létí wọ́n ní èjì ogbè ọ̀yẹ̀kú ìka méjì ìwòrì méjì kí ni àwọn nǹkan wọ̀nyí ní í ṣe pẹ̀lú ara wọn ẹni tó bá mọ̀ ẹ ẹ bá mi kọ sí orí òpó bóyá kí n dẹ̀ni ká pe wọlé ni kí a sáré yan ọ̀nà náà yẹn èjì ogbè ọ̀yẹ̀kú ìka méjì ìwòrì méjì wọ́n ní wọ́n yíká ọ̀tún wọ́n yíká òsì ah, mi wàá mọ̀ ìka ọ̀tún ìka òsì ìka méjì ìka méjì kì í ṣe ká o ìka méjì èjì ògbè ah, ìwòrì méjì àti ọ̀yẹ̀kú ẹni tó bá mọ̀ ẹni tó bá láyà ẹ̀ ẹ̀jọ̀ ẹ bá mi tẹ̀ sí ojú òpó kí a mọ̀ bí ẹ ṣe mọ̀ Yorùbá tó nítorí pé oríṣiríṣi nǹkan ni a fẹ́ máa kọ́ra wa lórí àwọn ètò tí a ń ṣe lọ́lọ́kan òjọ̀kan ní ilé iṣẹ́ wa ní àyín pàápàá jùlọ bí a ṣe máa ní ọgbọ́n àwọn afẹ́ mọbi tí a ti ń bọ̀ afẹ́ mọbi tí a ti ń lọ tí pé tí a bá mọbi tí a ti ń bọ̀ báwo ni a ṣe fẹ́ mọ ibi tí a ń lọ. The details history of the Oram Fair ó di ifá ní gbogbo wọn ah, Dr. Pọ̀sí ṣojú ó di ifá ní gbogbo wọn lásán ah, bóyá kí n jẹ́ àyín sí ẹ̀ sí ah, ó di ifá ní gbogbo wọn ó di ifá gbọ́nà Adélànà ẹ kú dédé àsìkò yìí mo kí yín káàbọ̀ sí orí ètò bẹ́ẹ̀ ṣe ń bá mi wọlé yẹn ẹ ṣé mo dúpẹ́ pọ̀lọpọ̀ Oramfe is a very hot topic who is Oramfe is he still relevant? Is this still relevant? Who are his children? How many wives did he have? Add. Where does he come from? Is Oranfe an ancestor of the Cairo race? We want to hear about all this. Gbogbo ilé ni a fẹ́ mọ̀ nítorí pé ah, bó tilẹ̀ wù pé wọ́n yọ ìtàn kúrò nínú nǹkan tó ń kọ́ wa níléèwé ṣùgbọ́n ọlọ́run fàyè gbà wá nítorí pé ọlọ́run ló ní kómìnkómì ọlọ́run ló ní gbogbo nǹkan tó dára ní ìkáwọ́ bí ọlọ́mọ ìparí láti bẹ̀rẹ̀ kí má jẹ́ kí bàbá mi máa ọrùn ní orí ètò ẹ jẹ́ kí n fojú àlejò mi ti àṣálẹ́ hàn àwọn náà ni alàgbà ọ̀jọ̀gbọ́n Adébáyọ̀ Akínṣọ̀hún ọlọ́run fi wọ́n kẹwàá ni nítorí pé irú àwọn bàbá báyìí ẹ̀ka ẹ̀ka alẹ́ o bàbá mi ẹ̀kú ètò Yorùbá Nation náà náà náà o àṣẹ mo béèrè ìbéèrè ṣùgbọ́n èèyàn kan kọ fún mi wọ́n kọ wọ́n kọ ránṣẹ́ sí mi mo fẹ́ kí ẹ lọ wádìí rẹ̀ wò dáadáa mi fẹ́ sọ pé bó ṣe rí ni àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí nítorí pé mi kì í ṣe ọ̀jọ̀gbọ́n nínú kínní ṣùgbọ́n mi ní jẹ́ káwọn bàbá wa mi ní jẹ́ káwọn bá wa dáhùn ẹ̀ lálẹ́ yìí ìjọ mi ọjọ́ rẹ ni a máa wá wá èsì tó tọ́ àti tó yẹ lórí àwọn nǹkan wọ̀nyí wọ́n ní èjì is east hmm. ire fún mi ire fún mi ire fún mi ire fún ẹ wọ́n ní èjì ogbè means orí kò orí kò dá mi láre alàgbà náà tún alàgbà kan tún sọ wọn ní èjì ògbè túmọ̀ sí pé ire lọ́tún ire lọ́sì ire fún mi ire fún ẹ ìyẹn kan náà kọ́ wọ́n ní èjì ògbè means east ọ̀yẹ̀kú means west ìkà ìkà méjì means south ìwòrì méjì means north i'm not an expert o <laughs> so don't cut my head o mi ò mọ̀ nípa ẹ̀ o ṣùgbọ́n nǹkan tí wọ́n fi ṣọwọ́ sí mi ni mo kà fún wa ní àṣàlàyé yẹn ẹ jẹ́ kí n fi ojú àlejò mi hàn ká lọ sínú ètò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ má máa fi ojú ẹgbẹ́ kan wo nǹkan tí ẹ̀yin ara lè bá ń kọ fún mi bàbá ẹ̀ka alẹ́ sáà. àwọn akálẹ̀. ṣé dáadáa ni. a kú iṣẹ́ òní. olúwa ṣeun ẹ kú ẹ kú ọ̀sẹ̀ kan sẹ́yìn àwa nìyí járe. bóyá tí n bá máa pè é tí máa ní tí máa ní alàgbà kẹ́ máa ní. Mm-hmm. àbí kí bàbá lọ pé ṣùpọ̀. àbí alàgbà ṣùpọ̀ kò ṣeé mà ní níbo ni wọ́n wà bàbá bàbá. mo ti gbúrò wọn pẹ́ díẹ̀ o pẹ́ díẹ̀ ṣe mọ̀ pé orí ìrìn làwa àwọn àgbà ti dé náà màá ṣèwádìí yẹn náà màá jẹ́ kẹ́mi. ó dá mi lójú pé wọ́n máa wà níbi ayẹyẹ ìsìnkú ìyàwó bàbá wa ọba ìdú ti àgbáyé ní ìjọ thursday tó ń bọ̀ ó dá mi lójú pé wọ́n máa wà níbẹ̀ bàbá yẹmi ẹlẹ́bùbọ̀ náà máa wà níbẹ̀ a máa rí gbogbo ọ̀nà la máa gbà láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ní ọjọ́ yìí ẹ̀ka lẹ́ ní alẹ́ yìí a fẹ́ sọ̀rọ̀ nípa Ọ̀rànfẹ̀ ta ni Ọ̀rànfẹ̀ ìyàwó mélòó ló ní àṣẹsọ ṣé àṣẹ àwọn bàbá bàbá ńlá wa ni ibo ni Ọ̀rànfẹ̀ ti wá ta ni Ọ̀rànfẹ̀ báwo ló ṣe gbélé ayé ẹ̀ gbogbo nǹkan tó bá yẹ ká mọ̀ nípa Ọ̀rànfẹ̀ ni a fẹ́ mọ̀ nípa Ọ̀rànfẹ̀ lálẹ́ ṣùgbọ́n ká tó máa lọ ẹ jọ ẹ bá dárúkọ yín fún àwọn aráalé àwọn tí wọn tí wà sórí ètò eré tí wọ́n sì fẹ́ mọ̀ yín. lọ́wọ́ go orúkọ mi olúṣọlá kìsọ̀nà Adébáyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n yí wa ká tá a jọ rìn tí wọ́n mọ̀ wá lọ́tún àti lọ́sẹ̀ a máa ń gbìyànjú àti fọ̀jọ̀gbọ́n sí lẹ́yìn àmọ́ lọ́pọ̀ ọgbà àwọn oyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn mo máa ń wò pé àwọn èèyàn ni wọ́n ní hmm, torí pé àwa náà ṣì ń kẹ́kọ̀ọ́ ni èèyàn bá sì ṣe ń kọ́ nǹkan bó tiẹ̀ láwọn oyè lọ́wọ́ ibi tí ẹnìkan sọ pé òun mọ̀ dé bẹ̀lẹ̀ lòmíì ti bẹ̀rẹ̀ tó gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lálẹ́ yìí lọ́jọ̀gbọ́n ọ̀gá mi tó wà ní òkúlu mẹ́rin náà ọ̀jọ̀gbọ́n ni wọ́n tó <laughs> gbogbo àlọ́ ọ̀jọ̀gbọ́n àmọ́ ọmọ àfọ̀jọ̀gbọ́n akíṣọ̀nù hmm. nígbà gbogbo ẹ̀. òní o àwa àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè wọ́n ní Ọ̀rànfẹ̀ ta ni Ọ̀rànfẹ̀ bóyá ká bẹ̀rẹ̀ láti bẹ̀ ṣé èèyàn ni ṣé elú ni ibo ló ti wá ibo ló ti ń bọ̀ ibo ló lọ irú èèyàn wo ni ó jẹ́ tó bá jẹ́ èèyàn irú elú wo ni wọ́n jẹ́ ṣé wọ́n wà nínú elú four hundred ṣé four hundred lélú àbí torí mi mi mọ mi mọ mm-hmm. ìtàn yín dáadáa. tí bá gbọ́ yín dáadáa ìbéèrè yín ni pé ta lọ́ra ń fẹ́ àbí. bẹ́ẹ̀ni sà. níṣòro gan-an kẹ́ ẹ tó rí àwọn ìwé táwọn èèyàn kọ nínú ìwé ìtàn tó ní ṣe pẹ̀lú káàrọ̀ òjíire kẹ́ wá fi gbogbo ara rí ìtàn ráńfẹ́ yóò ṣòro díẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ kì í mọ̀ nínú ohun tí wọ́n pè ní àṣírí nílẹ̀ káàárọ̀ oòjíire àṣírí àkọ́kọ́ fáàbàdà ọ̀rànfẹ́ ni ọ̀rànfẹ́ ó lẹ pè bẹ́ẹ̀ yẹn <laughs> wọn kì í hàn wulẹ̀ pé ọ̀rànfẹ́ báwọn. ọ̀rà. Hmm. ọ̀rà ẹni pé mò ń tún pé mo tún tún pé. Hmm. tábà porí akọ ní àfìdí àhálẹ̀ gàrà. Hmm. kíní káwọn àtàwọn olóyìnbó ń pè ní tripod. ó dà pé èyí eh, ò yẹ yín dáadáa èyí tẹ̀ ń lo kámẹ́rà ló gbá làwọ̀. àbí àbí àrò mẹ́ta ó dàbí ẹni pé orí ẹ̀rẹ̀ máa ń gbéná sí gbé kámẹ́rà sí. ìṣẹ̀rí irú ìpìlẹ̀ abánikásọ̀tàn wa ní tààràtà ńlẹ̀ káàrọ̀ òjèrè apá ibi tó yẹ kíntàn ti máa bẹ̀rẹ̀ gan-an nìyẹn ṣùgbọ́n a kì í bẹ̀rẹ̀ ń bẹ̀ nítorí pé ẹni tó ń jẹ́ orúkọ tẹ̀sán yẹn gan-an fúnra ẹ̀ níbẹ̀rẹ̀ pàá kò fi gbogbo ara wa yé mọ́yà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Hmm. ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ọ̀. àmọ́ o láwọn tí wọ́n mọ̀ pilẹ̀ tí wọ́n mọ bó ṣe lọ tí wọ́n mọ bó ṣe rìn ẹ gbọ́dọ̀ dàpọ̀ ara fẹ̀ kọ́ máa ń dènà rò ó. ọ̀rà ọ̀kànràn jìgbò apọ̀ ẹran tí jẹwé gbégbé ọ̀rà fẹ̀ní ń jẹ́ bẹ́ẹ̀. Hmm. Hmm. bá tí wọ́n ní pẹ́rẹ́ olólè orí òkè mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kọ̀ tán ní ẹ̀ẹ́dẹ́rẹ́ kan sọ̀rọ̀ nípa Ọ̀rànfẹ̀. bẹ́ẹ̀. ìdí tí mo sì fi ní sọ̀rọ̀ nípa ẹ̀ ni wípé ohun tó so mọ́ Ọ̀rànfẹ̀ tó rọ̀ mọ́ ju ẹnikẹ́ni lọ débi pé ẹnìkan kó mú gègé yóò mọ̀ kọ́. ìdí ni wípé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀ nínú tó ń pè ní ìran tiwa káàrọ̀ òjìrè yìí tó ṣẹ̀yìn Ọ̀rànfẹ̀. Hmm ọ̀pọ̀lọpọ̀ ohun tá a sì ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá à ń lò lónìí orúkọ tá à ń pe ọ̀pọ̀lọpọ̀ nǹkan látọ̀dọ̀ ọ̀rá fẹ̀ ló ti wá. tá lọ ra ń ṣe rí àwọn àgbààgbà mẹ́ta kan. Uh, lọ́pọ̀ ọgbà la máa ń fi ń ṣe ìbẹ̀rẹ̀ ìtàn yorùbá àmọ́ èrè pé lọ́pọ̀ ọgbà táwọn máa sọ táwọn òkúta wọn máa sọ wọn kàn ní ọbàtálá odùduwà ọbàtálá odùduwà ẹ̀tọ́ bá di nípa ìmọ̀ ẹ̀kọ́ àti ìsìn ẹgbọ́n tí wọ́n á fọ̀rún mi làkùn hmm. ọ̀pọ̀ àwọn èèyàn máa ń rò pé àwọn mẹ́ta yẹn ni àmọ́ rárá ṣẹ́ra mẹ́ta tá a mẹ́nubà yẹn dá dúró lọ́tọ̀ ẹni tó ń pè lọ́ra ń fẹ́ dá dúró lẹ́yìn kan ṣoṣo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo mẹ́nubà gbẹ̀yìn yẹn ṣe mọ̀ pé ipa odò lomi tọ̀ ipa ọ̀ra ń fẹ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tọ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn tó ń jọmọ̀ Ọ̀rànfẹ̀ gan-an wọ́n máa mọ púpọ̀ o. ìdí ni pé ó ti dàbí ohun tó ń fi odó dé ṣe mọ̀ pé kì í rí gbangba. àmọ́ kì í ṣe ohun tí èèyàn ò lè mọ̀ orí àìmọ̀ gan-an tó lóòtú ń gbọ́ mi dáadáa. mo gbọ́ yín yékéyéké sá. àìmọ̀ àti yíyọ ọ̀rọ̀ Ọ̀rànfẹ̀ kúrò nínú tààràtà ìtàn àtàlámọ̀rí ohun tó ń pè nílẹ̀ káàárọ̀ òjìrè òun ló mú kí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye máa wà màá túbẹ̀ yẹn sọ kó lè yé wa dáadáa àì máa mú ọ̀rọ̀ ráńfẹ̀ lọ́kùnkúndùn bá a bá ń sọ̀tàn káàárọ̀ òjìrè ni ó mú kí ọ̀pọ̀lọpọ̀ awuyé máa wà láàárín àwọn èèyàn láàárín àwọn ìlú láàrin àwọn olórí títí kàwọn lọ́balọ́ba. ṣẹ́rí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ káàró jire bàbá tó jẹ́ ìpìlẹ̀ káàró jire pa á ní tààràtà ní sàn-án-sàn òun lọ́ra ń fẹ́. Hmm. ẹ lọ wò ó ṣẹ́rí ọ̀rà ń rẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ nínú gbogbo àwọn àgbààgbà àwọn bàbá yòówù tí ìbá jẹ́ ẹ lọ wò kò sí kankan tó ní àfòmọ́ ẹ̀yìn orúkọ tó mú ìfẹ́ dání pẹ̀lú orúkọ ẹ̀ Ọ̀rànfẹ̀ nìkan ni Ọ̀rànfẹ̀ nìkan ni ìfẹ́ ń dún nínú orúkọ ẹ̀. ọ̀rà nífẹ̀ ọ̀rà á ti fẹ̀ ọ̀rà gangan Ifẹ̀ ọ̀rà Ifẹ̀ àbí bóyá olóòtú ti gbórúkọ ẹnìkòmíì tí Ifẹ̀ tún dún orúkọ rẹ̀. àfi ilé Ifẹ̀ nìkan ni kò dẹ́ ṣèyàn. <laughs> ṣùgbọ́n nítorí wípé ṣé ẹ mọ̀ wípé bàbá Huh? wọ́n fi ṣe bàbá wọ́n ìyẹn bó ṣe fẹ́ nìyẹn ìwọ mọ̀ ṣe bẹ́ẹ̀ ibi ọ̀nà ṣe fẹ́ nìyẹn ìwọ mọ̀ ṣe bẹ́ẹ̀. àmọ́ o àsìkò àtìgbà ara ń fẹ̀ ó jìnnà gédégédé sí gbogbo bá a ṣe máa ń kó pọ̀ pẹ̀lú àwọn tó kù. Hmm. láàrin o sọ̀rọ̀ nípa àlọ́ àrùn mélòó ni o sọ̀rọ̀ nípa àwọn bàbá Odùduwà ni o kó síbẹ̀ kán mú àwọn wọ̀nyẹn tí wọ́n jọ jẹ́ alájọgbáyé pẹ̀lú ọ̀ràn ìfẹ́ ṣùgbọ́n bá ń sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ gbá àwọn tí wọ́n jẹ́ onílẹ̀ sàn sàn tí wọ́n ti wà lórí ilẹ̀ ṣáájú ṣẹ́rí ni mo ti sọ pé ó dáa bẹ́ẹ̀ ṣe mú béèrè yẹn wá tẹ béèrè nípa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òkùtàn máa yẹ ẹlẹ́ni o bẹ́ẹ̀ bá béèrè bẹ́ẹ̀ wọ́n á yẹ ẹlẹ́ hmm. ìdí tí wọ́n sì fi yẹ ẹlẹ́ ni wípé wo ẹ má jà lọ ọbẹ̀ yẹn gan tó ráwọn gan fúnra wọn wọ́n gbìyànjú àti ṣèwádìí nípa tó ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ síbẹ̀ wọn ò lè rí i àmọ́ èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n nídàkejì èèyàn kì í kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Hmm. ẹgbọ́n oríkì tí mo kì lẹ́ẹ̀kan mo ní ọ̀ra ń bẹ̀ akọ ẹran tí ìjẹwé gbégbé kẹrin kí wọ́n pè é lẹ́ran ó wá ń jẹ ewé gbégbé wọn ti jẹ̀wẹ̀ pípé. látijọ́ okun tó wà nínú Ọ̀rànfẹ̀ pọ̀ torí pé lára àwọn ìlú ni mm-hmm. a ní dálẹ̀ ká máa tún ṣàkíwá a máa fa wuyewuye kù ìlúkélú kankan tó bá wà kò tún sẹ́lú kankan tó lè ní kí Ọ̀rànfẹ̀ kó tẹríba níwájú òun àyàfi bí ìlú yìí ó bá tẹríba níwájú ọ̀rá. Hmm. ìtàn méjì ló wà nídìí tó so mọ́ Ọ̀rànfẹ̀ ń dì í màá sọ méjèèjì ní kí a mú sá àmọ́ èyí tó jẹ́ òótọ́ kan bẹ̀rẹ̀ bẹ̀ máa mẹ́nu bà á. ìpínlẹ̀ ìtàn Ọ̀rànfẹ̀ bẹ̀rẹ̀ níwọ̀nba yìí táwọn èèyàn lè ṣèwádìí nígbà tí wọ́n ní omi bo ayé wọ́n wá ní àwọn àgbààgbà wọ́n fi ọgbọ́n sora wọn rọ̀ sófurufú ní àwọn ìlú wọ̀nyẹn hmm. wọ́n wá ní ìgbà tó yá wọ́n ṣàlàyé ọ̀rọ̀ pé ẹni tó bá ti kọ́kọ́ fẹsẹ̀ tẹ̀lẹ̀ òun ló máa jẹ́ lórí àmọ́ ibi tí wọ́n ní ọ̀rá ń wà ó fi gbogbo ara kò fi gbogbo ara jìnnà sọ́wọ́ ọ̀sàlẹ̀ nínú ohun tí wọ́n fi sora wọn rọ̀ sófurufú. So ṣùgbọ́n ọ̀rọ̀ afẹ́ lágbára kan iná ni iná inú bá bí díẹ̀ gbogbo ara ló máa ṣẹ́ná sọ jáde ládàbí iná lérú tí a máa jó ó sì lè jó nǹkan rẹ̀ ó rọrùn fún un látètè rí i wípé wọ́n lómi díẹ̀ ti kúrò lórí òkè kékeré kan òun wá tètè sọ̀kalẹ̀ láti ibi tó wà yẹn sórí òkè yìí ó ti wà níbẹ̀ fún ìtàdógún méje ẹ bá ka seventeen seventeen days lọ́nà méje. àwọn tó ń ṣì wà ní tó wà sí ìgbà pé omi ò tí ì gbẹ ìlú wa wòlẹ̀ wọ́n sì ń rómi àmọ́ apá abẹ yẹn òun ti rí ìyẹn ti yọ sókè fún ìtàdógún méje àmọ́ ìgbà tó di ìtàdógún mẹ́ta wọ́n ní ọ̀rá ń fẹ́ sọ̀kalẹ̀ látòrí òkè òkè tó sọ̀kalẹ̀ sí yẹn náà ń pè lókè ọ̀rá. Hmm. òjò ọ̀rá wà ń fẹ́ lẹ́nu ọba débẹ̀ ọ̀nà mú ní débẹ̀. ìgbà tó di ìtàdógún mẹ́ta wọ́n ní bàbá sọ̀kalẹ̀ wá sídìí òkè wọ́n wá dáko ilá wọ́n dáko ilá sí gbogbo ẹ̀sẹ̀sẹ̀ òkè yẹn lọ ìgbà tó fi máa di ìtàdógún mẹ́rin míì tí àwọn tí wọ́n tí wọ́n wá sọ̀kalẹ̀ ó fi wáṣẹ́ mọ̀ pé ìtàdógún méje ni wọ́n pè ìyí tó ti gbẹ́ ti wà lára ilá yẹn ìmíì tí wọ́n ti tún gbìn ti tún hù èyí tó ń so lọ́wọ́lọ́wọ́ wà ìgbà táwọn wá sọ̀kalẹ̀ padà gbogbo àwọn tó kù náà orí òkè yẹn náà nánà sọ̀kalẹ̀ sí ìgbà wọn wá sọ̀kalẹ̀ wọn wá jiyàn láàrin ara wọn mi mo ṣáájú fẹsẹ̀ tẹ́lẹ̀ mo sì wọlé kọ́kọ́ fẹsẹ̀ tẹ́lẹ̀ ìgbà tó wá dọwọ́ ọ̀rọ̀ lẹ́ Ọ̀rànfẹ́ wá gùnkè wá láti inú oko tóun wà ló wá rí gbogbo wọn àwọn ti wá yan ẹnìkan láṣáájú ìgbà tó wá lónìí ẹ lè yan ẹnìkan kan láṣáájú ṣé bẹ́ẹ̀ ni lẹ sọ pé ẹni bá ti kọ́kọ́ fẹsẹ̀ tẹ́lẹ̀ ń bí dọ̀gá òun ti wà ń bí láti tàdógún méje. ó sì ti dáko wọ́n ní rárá o kò rí bẹ́ẹ̀ olùdà kò dúró bá jẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ bá mọ́ lọ́la ẹja àsọ̀kalẹ̀ sísàlẹ̀ òkè ìgbàlẹ̀ gbọ́njọ́ kejì wọ́n jọ sàkalẹ̀ lọ sàlẹ̀ òkè wọ́n rí ìlà tó ti gbẹ wọ́n rí èyí tó yẹ̀ṣẹ̀ ń so <laughs> wọ́n rí èyí tó ti so wọ́n rí tó kó lọ lẹ́sẹ̀ òkè lọ mo wá béèrè lọ́wọ́ wọn pé ṣé ẹni tó dé lánàá tẹ́ ẹ̀ṣẹ̀ dé tẹ́ ẹ dé yìí ṣé lè ti ṣoko báyìí eléyìí ti gbẹ eléyìí ń so lọ́wọ́. Hmm. Hmm. Ah. a jẹ́ pé ẹni tó nílẹ̀ yìí rèé ìwọ ló lókè yìí ìwọ ló nílẹ̀ tó yìí ká hmm. gbogbo ilẹ̀ yìí tó wá ń gbòòrò lọ tó ń fẹ̀ lọ yìí tiẹ̀ ni ọ̀rà nífẹ̀ẹ́ ibi tó rúkọ tó ọ̀rà lòún jẹ́ fúnra ẹ̀ ibi tí àfòmọ́ ẹ̀yìn ti so mọ́ ọ̀rà nìyẹn tó fi di ọ̀rà nfẹ̀. Mm. akẹ́ tó tẹ̀síwájú sáà èèyàn kan béèrè lórí òkú wọn ní ta ni kí ni ìtumọ̀ elú elú jẹ́ lára àwọn bíi áńgẹ́lì ni a lè pè wọ́n bíi ṣé áńgẹ́lì ni kí n pè wọ́n ní òyìnbó àbí àwọn olúmọlẹ̀ wọn ṣáńgẹ́lì mm. mm-hmm. bóyá ẹ máa bá a eh. fún wọn gbà yẹn ọ̀dà eh, ṣe rí elú eh, àkọsílẹ̀ Yorùbá sọ wípé yàtọ̀ sí àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ Elédùmarè ta fúnra ẹ̀ wọ́n ti ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ló tún wá ṣe àwọn ẹ̀dá irinwó four hundred ọkùnrin wà nù wọn obìnrin wà nù wọn wà ń gbọ́ elégbò àà tẹ́ ń gbọ́ oríṣiríṣi àwọn yèyé yèyé yèyé tó ń mẹ́nuba wọn tẹ́ hmm. na àwọn bàbá bàbá bàbá tó ń mẹ́nuba gbogbo àwọn yìí wà lára wọn àwọn ìlú wọn àwọn wọn wọn ní ẹ lè rí ìyá wọn ẹ lè rí bàbá wọn àwọn tí wọn bá ti mẹ́nuba nínú ìpìlẹ̀ ìtàn káàrọ̀ òjìrè tí wọn tí ò sẹ́ni tó sọ pé òun ló bí wọn àwọn ìlú nìyẹn àmọ́ gbogbo àwọn tí wọn bá ṣe lẹ́ni tó bí wọn wọn ní bàbá tán níyà àwọn èkó ń ṣe ìlú èèyàn ni wọ́n wá yàtọ̀ síbẹ̀ ṣe rí àwọn ìlú ni wọ́n ń yíra padà náà pè ní irúnmọlẹ̀ àwọn náà sọ wípé eléyìí domi eléyìí dà pátá eléyìí dìgbà eléyìí dàwó àwọn tó ń pè lérú nìyẹn. ibo la bọ́rọ̀ dé. Ah. wọ́n ti. wọ́n ti jiyàn jiyàn wọ́n ti padà sórí wọ́n ti dé. èmi ni mo dá gbogbo oko yìí o èmi ni mo ti ṣáájú tẹ́lẹ̀ ń bí èmi ni olórí ibi bẹ́ẹ̀ bá máa gbé lọ́dọ̀ wa ń bí àjẹpẹ́ ẹgbà àwọn ni bàbá. because ẹni tá a bá bá lábà ní bàbá. bẹ́ẹ̀ni wọ́n wá wà níbẹ̀ fún ọdún méje wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pọ̀ àwọn bàtà wọn bẹ̀rẹ̀ sí ní pọ̀ṣẹ́mọ̀ pórí òkè náà wà hmm. ìbẹ̀rù pété àǹbá bọ́ọ̀lẹ̀ tó mi bá tún wá òun lè tètè ń gbé àwọn lọ hmm. àmọ́ ń gba ọdún méje kọjá tó hàn sóun tí ò sómi tí ò sí nǹkan kan wọ́n wá bọ́ọ̀lẹ̀ ìgbà wọn bọ́ọ̀lẹ̀ wọn wá tẹ̀ ìlú àkọ́kọ́ tí wọ́n tẹ̀ ni wọ́n pè ní ìwáràn ìyẹn túmọ̀ sí pé ibi tí láìfù ti bẹ̀rẹ̀ sí spread. Mm nínú èdè yorùbá àpilẹ̀ṣẹ̀ tá a lò mọ́ ìwà yìí ṣe behaviour àbí conduct o nǹkan hmm. yẹn sọ pé ìwà láàyè wíwà láàyè yorùbá yẹn that ìwà túmọ̀ sí láìfù nígbà yẹn lọ́hùn. ìpìlẹ̀ ọ̀rọ̀ ìlú yẹn nìyẹn ìwà náà tàbí ìwà náà ibi tí life ti bẹ̀rẹ̀ sí ní fẹ̀ ìlú àkọ́kọ́ tó ń kọ́ tẹ̀ nígbà tó ń sọ̀kalẹ̀ lórí òkè ọ̀rá ń fẹ̀sí lé lórí ìlú yìí. abala àkọ́kọ́ nìyí ṣẹ́rẹ́ abala kejì sọ wípé irú rẹ̀ lọ́ra ń fẹ̀ ó sì ti wà lórí òkè ọ̀rà fúnra ẹ̀ tó ń gbébẹ̀ látijọ́ àlàyé ti dáyé àwọn gbà tó yá àwọn ìlú míì bẹ̀rẹ̀ sí ní wá wọ́n wá ń dúró lọ́dọ̀ ẹ̀ lórí Òkè ara ìgbà tó pẹ́ àwọn ìlú míì wọ́n wá yìí ara àwọn Ọ̀rúnmìlà wà Ọ̀rúnmìlà ló wá gbà wọ́n límọ̀nà wípé báwọn ṣe ń gbé papọ̀ yìí lórí òkè táwọn fìdí gbòdì lójú kan náà yìí bí àìsàn bá dé kò ní pẹ́ tí ó fi bẹ̀rẹ̀ sí ní gbòòrò tóun sì mọ̀ nípa iṣẹ́ ìṣègùn bíi dókítà ẹ ṣe jẹ́ káwọn ṣe báyìí ẹ jẹ́ káwọn bọ́ sọ́wọ́ ọ̀sàlẹ̀ olúkálùkù wá tẹ ìlú kọ̀ọ̀kan dó débi wípé àwọn ò ní fún pọ̀ sójú kan hmm. wọn ló dáa àwọn á ṣe bẹ́ẹ̀ gbogbo wọn wá bọ́ sísàlẹ̀ wọ́n wá tẹbi tó ń pè ní àdúgbò àdúgbò tó sínú ìlú tó ń pè ní ìwaràn àmọ́ nígbà tó yá tẹmọ̀ pé wọ́n ṣe àdúgbò àdúgbò àdúgbò àdúgbò tí wọ́n ní wọ́n ṣe yìí wọ́n wá kóra wọn jọ ní ìsọ̀rí bí wọ́n ṣe jọ dé sọ́dọ̀ ràǹtẹ̀ wọ́n wá pínra wọn sọ́nà mẹ́tàlá. So ọ̀nà mẹ́tàlá tí wọ́n pín wọn sí yìí wá dúró gẹ́gẹ́ bí agboolé kọ̀ọ̀kan àbí ọ̀gbọ́n kọ̀ọ̀kan nílùú tó ń pè ní ìwàrà. Hmm. ṣé ẹ wá rí ìgbà tó yá olúkúlùkù wọn wá mú oko ṣé wọn pé mẹ́tàlá ni wọ́n wọ́n lágboolé mẹ́tàlá ọ̀rá ń fẹ̀ wá ló ń ṣe olórí irú olórí tó ń ṣe kì í ṣe bí ẹni jọba o. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ìgbà tí ẹnìkan jẹ́ àgbà gbogbo àwọn tó kù náà tán dé yẹn ní igun mẹ́tẹ̀ẹ̀tàlá yẹn àwọn náà ń bójú tó àdúgbò wọn àmọ́ wọ́n ń fi ọ̀wọ̀ àgbà yẹn wọ ọ̀rẹ́ ńfẹ́. ṣó yé wa bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ìdí ni wípé wọ́n bá a ní. àmọ́ gbà tó yá gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀tàlá yìí wọ́n wá lọ ní oko tí wọ́n kúrò nílé tí wọ́n lọ ṣe oko ibi tí wọ́n ti lọ ṣe oko tí wọ́n fi ń ṣe ẹ̀gàn yìí wọ́n wá tẹ àwọn abà síbẹ̀ wọ́n ní àwọn abà tó ń kọ́ ṣùgbọ́n nígbà tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n bá ti lọ sóko yẹn adéwọ̀n ẹ̀kọ̀ọ̀kan wọn fi dìjú. Hmm àbá wọn dìlú wọn wá nílé ní ìwọ hmm. wá ní ìlú lóko ìlú tí kọ̀ọ̀kan wọn ní nígbà yẹn lọ́hùn-ún ara ẹ̀ ní ìlú tí wọ́n ń pè ní ìlórómù wà ìlórómù ṣe a rí ìlórómù lóko ọ̀rá ń fẹ̀ ṣe a rí oko yàtọ̀ sí òkè ọ̀rá lóró mò ló kun Ọ̀rànfẹ̀ tí a wá rí Ọ̀rànfẹ̀ wá fẹ́ yàwó ìyàwó tó Ọ̀rànfẹ̀ nìkan fẹ́ ó tó mẹ́sàn-án lójijì ròbí ẹ dáhùn béèrè kan tí ó wà nù béèrè tẹ béèrè lẹ́ẹ̀kan pé ìyàwó mélòó ló fẹ́. bẹ́ẹ̀ sà. ìyàwó tó Ọ̀rànfẹ̀ nìkan fẹ́ tó mẹ́sàn-án lódìdí. àwọn ìyàwó wọ̀nyí gbogbo wọn ni wọ́n sì bímọ ntó bí mẹ́ta ntó bí márùn ntó bí méjì ní tó bẹ́ẹ̀ yọ kan. àwọn tó kù náà wọ́n wà bẹ́ẹ̀ o àwọn náà wà ní oko tiwọn náà tó ti dìlú oko ọba lọ́rùn òun ni wọ́n ń pè ní ìlọ́rùn. Yeah ìpólé ayé ìpólé ìráyè òun ló kọ ọba láàyè ìlú lòun náà òun náà dà ìlú ni lókòrè wà òdìn ìlú ni ìdó náà jẹ́ <laughs> ìyẹn náà dìlú ẹ bá ń gbọ́ ìdófẹ̀ hmm. níbi tí òǹpẹ̀tù wà tàbó lóòjé ara ẹ̀ ní. báwọn ìlú yẹn ṣe wà nìyẹn ní ṣísẹ̀ntẹ̀lé ní ṣísẹ̀ntẹ̀lé ṣùgbọ́n ṣe rí àwọn ìlú méje tí mo ní wọ́n kọ́ tẹ̀lé àkọ́kọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tẹ̀lé àkọ́kọ́ ìwaràn wọ́n tẹ̀lú méje tẹ̀lé lára àwọn ìlú méje yìí ni àwọn ọmọ táwọn bàbá yìí padà bí náà wá ta àwọn ìlú míì ní gbogbo ẹ̀ fi jẹ́ mẹ́tàlá. Hmm. tẹ̀lé ni pé n tá à ń sọ yìí ọ̀rá ń fẹ́ wà lórí òkè ọ̀rá ìdí ẹ̀yọ kan tó wà lórí òkè ọ̀rá nìyí òun ò lè bá wọn gbé láàrin ilé torí tó bá ṣe bẹ́ẹ̀ ìjọ ọ̀nù bá bí kékeré báyìí hmm. yóò dáná sun gbogbo ilé <laughs> ìdí tí bàbá sọ wípé ó dáa kò burú ẹjẹ àwọn àṣẹ báyìí èmi ò máa gbé lórí òkè ń bí àmọ́ láàrin ẹ̀yin tẹ́ wà lọ́hùnún ẹ máa yan olórí láàrin ara yín. máa máa jábọ̀ fún wọn. bíi bí ilé eléyìí bá ṣe tẹ́nì yìí kúrò ẹ fúnra yín ní gbèdéke iye ọdún báyìí ni wọ́n fi ṣe alákòóso tó bá ṣe alákòóso tán ẹ yóò tún yí sílé ibẹ̀ yẹn ẹ tún yí sílé ibẹ̀ bí ilé mẹ́tẹ̀ẹ̀tàlá ṣe bẹ̀rẹ̀ sí ní yí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàkóso nìyẹn hmm. àmọ́ tó bá ṣe lè tó bá ṣe bọ̀ wá wá jábọ̀ fún ọ̀rànfẹ́ ìyẹn lókè ọ̀rà wá di gbígbọ́n mi sẹ́mi tó fẹ́ wà á wá fi tọ́ra ń tẹ̀lé tí ìyẹn lókè ọ̀rà orí òun ni ọ̀rà afẹ́ ìpìlẹ̀ gbogbo ẹ̀ nìyẹn. Mm n bá sọ̀rọ̀ nípa alákòóso ẹni tí wọ́n kọ́kọ́ lò pa láti fi ṣe alákòóso mi nígbà tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe é ní ṣísẹ̀ntẹ̀lé ọmọ ló jẹ́ fún Ọ̀rànfẹ̀ òun pè ní ọba mọ̀kìn òun pè lọ́ba mọ̀kìn tí mo sọ wípé ọ̀pọ̀lọpọ̀ yìí fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí ni pé àwọn ìtàn wọ̀nyẹn torí wípé àwọn kan kọ́ béèrè ìtàn lọ́wọ́ wọn apá àbí tó gbà yé wọn ni wọ́n gbà sọ ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n kọ́ sọ wípé ó jẹ́ olórí ìlú. Hmm. ìgbà tó di wípé ẹ̀jẹ̀ a máa ṣe é ẹ mọ̀ pé mo onímọ̀ ọkọ máa ń ṣe é ní pé wọ́n ń yípo fúnra wọn lọ́tún àti lọ́sẹ̀ bí eléyìí bá ṣe tán á ṣe eléyìí á ṣe tán ṣùgbọ́n nígbà tí wọ́n pinnu wípé ẹ káwọ́ olórí gbà tí ó kọ́kọ́ ṣàkóso ilẹ̀ yìí ọba amakin tí sọmọ bíbí náà Ọ̀rànfẹ̀ ni wọ́n ló kọ́kọ́ ṣàkóso àmọ́ àkóso tó ṣe ṣe ló ń ṣojú bàbá ẹ̀ má hmm. ṣàlàyé ẹ̀ kó lè yé wa dáadáa Ọ̀rànfẹ̀ kì í ṣèyàn débi pé yóò kú bẹ́ẹ̀ yẹn ó pẹ́ kánrin kése bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ọgọ́gọ́gọ́rùn ọdún òru wà láwọ́ wà lọ́ntì ẹ̀ ni. bàbá tá à ń sọ̀rọ̀ ń pa èyí mo sọ pé olúkálùkù ló nílé tiẹ̀. lára àwọn ìyàwó tí ni oru. lára àwọn ìyàwó tí ọ̀ra ń fẹ́fẹ́ òun ni madam ìyẹn tá a fi ń pe ọ̀sà odò ọ̀sà. lára àwọn ìyàwó tí bàbá Ọ̀rànfẹ́ fẹ́ òun ni madam akínsẹ̀ lára àwọn ìyàwó tí bàbá Ọ̀rànfẹ́ fẹ́ òun ni madam ajé hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n tó mẹ́sàn-án lódìndín tí bàbá fẹ́ àmọ́ ṣe é rí madam oòrùn òun ló bí ọba màkín. Okay. madam moro ló bí ọba màkín. ṣùgbọ́n kì í ṣe ọba amákin làkọ́ bíi madam moro fún Ọ̀rànfẹ̀. ṣùgbọ́n ọba amákin ni wọ́n bí ṣìkejì. ṣẹ́rẹ́ ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bí lọ́kùnrin òun ni wọ́n fi ṣe àrólé Ọ̀rànfẹ̀ nílòrúmù òun ni wọ́n fún ní àpèlé tí wọ́n ń pè ní Ọbalùrù àgọ́ hmm. Ọbalùrù Ọbalùrù Ọbalùrù àkọ́bí Ọ̀rànfẹ̀ pọ́nbélé tí wọ́n fún ní àrólé àmọ́ òun ló ń gbé nílùú nínú àkòtì nínú ilé wọn gangan gangan nílòrúmọ ìdí tó sì fi rí bẹ́ẹ̀ nìyí akíkanjú lọ́ba makin ọba makin sì le ó le débi wípé òpò kílẹ̀ ṣúlá yìí hmm. là àmọ́ ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin wọ́n fi ṣàrólé ọ̀rànfẹ́ òun ní sùúrù tó bọ́ máa kí n jẹ bàbá ẹ̀ gan-an. nítorí pé náà ni bàbá ẹ̀ náà. àbà bí ní bá bí wọn dé wọn á dáná sunlé. Hmm. gbogbo ọ̀nà ló fi jẹ bàbá ẹ̀. ṣé ìgbàgbé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí kò sẹ́nì kankan tó ṣáájú ọba máa kí débi tó ń pè lótùúfẹ́. bẹ́ẹ̀ àmọ́ bàbá ń sọ̀rọ̀ pé báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣètò mí báwo ni wọ́n ṣe kàn án báwo ni wọ́n ṣe gbé báyìí ọ̀nà wo ni wọ́n gbà tó bàbá Ọ̀rúnmìlà ló wà ń di ẹ̀ àwọn nípìnlẹ̀ gbogbo yẹn wọ́n má báyìí wá ẹja ṣe báyìí ẹja gbé báyìí láti ṣe é ni kó bá dàgbà yẹn pé ó wá fẹ́ lọ jáì díẹ̀ ọ̀rá àtẹ̀kí béèrè kankan lọ́dọ̀ Elédùmarè àmọ́ bàtà bàbá òun là máa ń ṣe bẹ́ẹ̀ òun tó ṣe nǹkan kan yóò béèrè àmọ́ ṣòro àǹfààní tẹ̀ tó bá ti ṣe tí ò bá ti ṣiṣẹ́ gbogbo tó gbé dé tí ò ṣiṣẹ́ náà ló ti fi mí sùn padà á ní kò lè ṣe náà ní àdẹ̀dà náà sùn pa mo kó bẹ́ẹ̀ á tún bẹ̀rẹ̀ nǹkan mi àmọ́ ti ọ̀bá ọ̀rọ̀ mi làwọn rí bẹ́ẹ̀ òun tó bẹ̀rẹ̀ rárá yóò lọ béèrè Hmm. bó o ní ká yẹ ṣe kìíní ọ̀nà oníkàgbé ìgbà tí wọ́n bá ti wá di wípé ènìyàn àwọn èèyàn ní wàhálà wọ́n ní ẹjọ́ wọ́n ní nǹkan tó ṣe wọ́n ọ̀pọ̀ ọgbà ni wọ́n á darí wọn lọ sọ́dọ̀ bàbá Ọ̀rúnmìlà ẹ lọ béèrè lọ́wọ́ tiẹ̀ òun ló láàyè ẹjọ́ <laughs> àmọ́ tó bá jẹ́ pé ẹjẹ́ àyanjú ẹ̀ báyìí láṣẹ bí ìjàmbá wá dé wọ́n mọ̀ pé orí kò sí rán tó bá ti bá lọ́dọ̀ tiẹ̀ tó bá ti sọ òṣèré nìyẹn wọ́n sábà kúkú lórí òkè mi tó wà ní. ó wá di wípé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lú kéékèèké wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ àwọn àbá kéékèèké àwọn àbá wọ̀nyí wà lábẹ́ àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n tẹ̀ wọ̀nyẹn ìtàn sọ fún wa wípé ńgbà tí ó fi di nǹkan bíi ogún ọdún tí wọ́n ti wà wọ́n ti ní ìlú wọ́n nítorí pé wọ́n ní wọ́n yára bímọ ńgbà náà lọ́hùn àwọn ọmọ yára dàgbà irú àsìkò tá a wà yìí. Hmm. nígbà tí ó fi di ogún ọdún tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti ní ìlú one thousand and sixty ìyá àwọn ìletò kékèké tó sì ti gbòòrò láti ojú òkun títí dé agbede méjì ibi tí wọ́n ń pè nílẹ̀ àkùsù ibi tí wọ́n ń pè nílẹ̀ àkùsù bóyá ká sọ díẹ̀ nípa ẹ̀ kó lè yé wa lónìí kẹrí tó ń pè nílẹ̀ àkùsù wà ní ayé àtijọ́ ó wà ní ọ̀pá òkè orílẹ̀-èdè tí wọ́n ń pè ní horn of Africa kí ni wọ́n ṣe ń pè pé kọ́ńtì yìí ó yọ gbọ̀ngàn báyìí lókè máàpù áfíríkà bá. tunisia. farati pacific na. béèyàn bá kúrò ní ibẹ̀ tó bá ń lọ sókè padà a máa lọ sí sudan a máa lọ sí ethiopia eritrea ṣe rí àárín ọwọ́ ìsàlẹ̀ ibi tí wọ́n ń pè ní ethiopia àti ọwọ́ ẹ̀yìn kùlé ibi tí ti eh, Sudan ti fara tì í lọ́hùn hmm. àárín yẹn ni àkùsù wà láyé àtijọ́. ohun tá à ń sọ ní ẹ wo ibi tó tún fẹ́ wà ó tún fẹ́ àtijọ́ wà yíká ibi tó ń pè lókè ọ̀rà gbogbo ẹsẹ̀ òkè ọ̀rà yíká ni wọ́n tẹ̀lú kọ̀ọ̀kan tó yíká sí gbogbo wọn ń yí wọn ń tẹ̀lú dó wọn wá kọjú sí òkè ọ̀rà tán bá tẹ̀lú kan wọn kọjú sóòtù pé ọ̀rà tán bá tẹ̀lú wọn lè rìn jìnnà wọn kọ́ máa yíká o àmọ́ bí gbogbo tán wà gbogbo wọn kọjú sóòtù ọ̀rà hmm. ìdí ẹ̀yọ kan tó lè fà á tó fi ń ṣe bẹ́ẹ̀ nígbà náà ni pé bóyá wọ́n rò ó pé ọjọ́ tí òjò báyìí tó rọ̀ tómi ó tún gbogbogbò lẹ̀ táwọn lè tè fẹsẹ̀ fẹ́ bọ́ sórí wọ́n wà pẹ̀lú yìíká ṣùgbọ́n òkè ọ̀rá yìí ṣòkùnkùn kékeré o tẹ́ ẹ bá ti rìn àjò láti ilé Ifẹ̀ lọ sí ọ̀nà Iléṣàrí tẹ́ ẹ bá ti kúrò nípẹ̀. wọ́n ní Somalia Somalia ni wọ́n pè ní Horns of Africa. ẹ ṣeun Somalia ni mo fẹ́ sọ <laughs> Somalia ni mo fẹ́ sọ. bẹ́ẹ̀ bá ti kúrò nípẹ̀ tó lọ sínú Iléṣà tẹ́ ẹ̀ ń wọ́wọ́ ọ̀tún òkè tó wà lọ́wọ́ ọ̀tún yín tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́ tí ò lópin yẹn ló ń pè lópin ọ̀rá orí ẹ̀ lọ́hùn lẹ́yìn ẹ̀ lọ́hùn òun ni igbó Ọ̀rànfẹ́ wà igbó Ọ̀rànfẹ́ yàtọ̀ sókè ọ̀rá o àmọ́ ẹnìkan náà ló láṣẹ ibi méjèèjì ọ̀tọ̀ ni igbó Ọ̀rànfẹ́ nítòsí òkè yẹn náà ni ọ̀tọ̀ sì lòkè ọ̀rá òkè ọ̀rá ló lọ sán bẹ́ẹ̀ òkè ọ̀rá tẹ́ ẹsẹ̀ ń wò yẹn bó ṣe lọ títí nìyẹn tó fi ń wo ìbínilọ́ọ̀kan. Hmm bó ṣe lọ títí nìyẹn ó pẹkọrọ bẹ́ẹ̀ gba gbogbo ẹ̀yìn ibi tó ń pè nílẹ̀ Ìjẹ̀ṣà gba gbogbo ẹ̀yìn ibi tó ń pè nílẹ̀ Ìdànrè gba gbogbo ẹ̀yìn ẹ̀yìn ìpínlẹ̀ Òkè lùsẹ̀ tó ilé kọjá ó wá ń wo ìpínlẹ̀ Ọ̀fun òkè kan náà ni hmm. òkè kan náà ni lẹ́yìn abáwá ti wá sọ̀kalẹ̀ sẹ́yìn òkè ń bí ajẹpọdọ tù fẹ. béèyàn bá ti padà gorí òkè ó wà lórí òkè ọ̀rà ibikíbi tó bá sọ̀kalẹ̀ sí lọ́hùn-ún ẹ̀yìnkùlé òkè ọ̀rà náà ni ilẹ̀ ọ̀rà náà ló dé gbogbo bẹ̀. gbogbo àwọn tí wọ́n sì ń ṣàkóso yíká òkè yìí ẹ fi rìnrìn àjò níbi kìlómítà ìrìnwó ó lé díẹ̀ sọ́wọ́ ọ̀tún irinwó lé díẹ̀ sọ́wọ́ òsì irinwó lé díẹ̀ sọ́wọ́ àlàáfíà gbogbo àwọn èèyàn tẹ́ bá ń kàn ń bẹ ọmọ ọ̀rà ni wọ́n. Hmm. mo sọ lẹ́ẹ̀kan mo ní wọ́n ń ṣàkóso àwọn abà kéékèèké yẹn náà láwọn olórí kéékèèké ẹ̀ẹ̀kan mo mẹ́nu bà akùsù níbí ilẹ̀ ṣe gbòòrò lọ débẹ̀ nìyẹn nígbà tá à ń wí yìí àmọ́ àwọn èèyàn ń gbé lágbègbè ibi tí wọ́n ń pè lákùsù ńgbà náà àwọn èèyàn ti wà ń bẹ̀ tí wọ́n ti ń gbé bóyá tábà wo bóyá bíi two hundred BC five hundred BC àwọn èèyàn ti ń gbé lákùsù àmọ́ ńgbà tó yá àwọn náà bẹ̀rẹ̀ sí ṣàkóso ìjọba ní ẹlẹ́jẹ̀ wọn ẹ̀jẹ̀ wọn ìjọba tí àwọn ìlú dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ táwọn náà níjọba ara wọn ṣùgbọ́n tí ò síjọba ti ń pè ní central government kò sí ọba tó ń ṣolórí gbogbo wọn gbogbo wọn ní olórí tiwọn lágbègbè wọn ṣùgbọ́n wọ́n ń parapọ̀ jẹ́ àkùsù ṣẹ̀rí àkùsù ẹ̀mọ tí yorùbá ń pè lákùsù. kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ sà. ilẹ̀ omi ni yorùbá ń pè lákùsù ilẹ̀ omi ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì lọ wá ìtumọ̀ n táwọn tó ń pè ní wọ́n ṣe máa ń kọ́ wọn akọ axiom or something like that wọ́n ṣe máa ń kọ́ nìyẹn ẹ bá lọ wá túmọ̀ ìjìnlẹ̀ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn náà ilẹ̀ omi náà ló túmọ̀ sí ilẹ̀ àtomi òun náà ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn náà bẹ́ẹ̀ ilẹ̀ omi náà ni Yorùbá ń pè lákùsù hmm. ó ṣeé ṣe kí tẹ bá ti kíyèsí àwọn ilẹ̀ tómi máa ń wà nígbà òjò tó máa ń jẹ́ omi pẹ̀lú ẹrẹ̀fọ̀ papọ̀ mọ́ra wọn hmm. kò ní já bàtà bẹ́ẹ̀ àbàtà náà ni àmọ́ tó bá di inú ẹ̀rùn yóò gbẹ á wá là kàràkàràkàràkàràkàrà hmm. irú àwọn ilẹ̀ bẹ́ẹ̀ làwọn yẹn máa ń sọ wípé wọn a máa dẹ pápá pẹja tó bá di inú ẹ̀rùn tó ń bá fi nǹkan bu irú ilẹ̀ yẹn sókè. So àmọ ìjà lábẹ́ ilẹ̀ yẹn lọ́hùn àrẹ jà ń bẹ òkè àdé ẹgbẹ tọkọ lè rìn lórí ẹ dáadáa nǹkan ń pè lákùsọ wá yàtọ̀ sí yẹn mo ní ìṣàkóso tí wọ́n ṣe lágbègbè ibẹ̀ jẹ́ ìṣàkóso olúkálùkù lórí ọwọ́ ẹ̀ ìyẹn bí wọ́n ti ń ṣe lágbègbè òkè ọ̀rá ń bí fún nǹkan tó lé ní ẹgbẹ̀rún ọdún kan kò sí ìjọba àpapọ̀ lágbègbè òkè ọ̀rá olúkálùkù bó ṣe dúró lọ́nà mẹ́tẹ̀ẹ̀tàlá tán dúró sí ń ṣàkóso lórí ọwọ́ ara ẹ̀ èèyàn kan aṣọ tí wọ́n kàn fún ní ọwọ́ bàbá ń lọ́ra fẹ́ ọ̀wọ́ alátúntò àtẹni sáré bá ni wọ́n fún Ọ̀rúnmìlà àmọ́ gbà tó yá ìkan nínú àwọn ọmọ tí a jẹ́ bí òun náà bí àwọn ọmọ ìgbà tó bí àwọn ọmọ màá fẹ́ kẹ́ ẹ gbọ́ àárín yẹn dáadáa o ìgbà tó dàárín kan òun náà kó àwọn ọmọ tó bí papọ̀ wọ́n wá tẹ̀lú kan dó ìgbà tó ń tẹ̀lú yìí dó àwọn ọmọ ìyá ẹ̀ tó kù lóbìnrin àti lọ́kùnrin gbogbo wọn wá ń wọ́n wá ń tì í níbi tó tẹ̀lú ìgbà tí wọ́n wà pẹ̀lú ọ̀hún gbogbo àwọn kan yí ká bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú changwu yìí ní ibi tí ìran madama jẹ ń gbé ni wọ́n ṣe pé ibi tó ń tí àwọn èèyàn yìí ń gbé ní ìran ajé yẹn bí tí àwọn ìran madama ajé descendant ibi tí wọ́n ń gbé hmm. ìran ajé. Yeah ṣé ẹ gbàgbé pé mo ní ìyàwó Ọ̀rànfẹ̀ òun la jẹ́ àwọn ọmọ tó bí nísìnyí wọ́n kóra pọ̀ tí madam ajé bí wọ́n kóra pọ̀ sójú kan ṣùgbọ́n nítorí wípé àwọn ò lọ dá ìlú kọ̀ọ̀kan tẹ̀ báwọn èèyàn ṣe àwọn tó kùn ṣe ń lọ ó lè bá ti ṣe kí ni amúyàwó amọ̀ mọ́ káwọn díẹ̀ mọ́ra wọn lọ tẹ àbá kékeré kan ṣùgbọ́n àwọn ọmọ ajé ṣe ni gbogbo wọn parapọ̀ wọ́n tẹ̀lú ẹ̀yọ kan torí pé wọ́n wá pọ̀ tán tẹ ìlú yìí wá yára gbòòrò ó yára tóbi ju gbogbo ìlú tó kù lọ. Hmm. ṣé ẹ̀gbọ́n tó pọ̀ mọ́ ọ̀rà ni wọ́n. ìgbà tó yá wọ́n wá wò ó pé ẹ ṣe jẹ́ ká ṣe àkóso tíbi pé èèyàn ò lọ́ọ́ ẹnìkan tẹ máa jẹ́ olórí láàárín ìyẹn ò túmọ̀ sí pé kápò náà ò ní máa jọba ní àdúgbò ẹ olórí ẹ o bí ètè ẹ̀ sọ wípé confederation ìjọba alájọ alájùmọ̀ṣe ṣùgbọ́n tá a kàn wá fẹ́ nìkan síbẹ̀ bíi aṣáájú àgbólórí. bọ̀ yín ò ní máa yan àwọn èèyàn jẹ bíi tí wọ́n ayé òsì òní tó tẹ̀ fẹ́ kọjá ààyè àwọn tó kàn á ní hmm, hmm, hmm, kò rí bẹ́ẹ̀ o àjọ pawọ́pọ̀ mo àṣẹ irú àṣẹ wo ló pa yìí rárá àjọ pawọ́pọ̀ fi ẹ́ síbẹ̀ ni. àmọ́ kí of regard ni màá pè é fún Ọ̀rànfẹ̀ wọ́n padà lọ bá Ọ̀rànfẹ̀. nígbà òun ò lè wá bá ilẹ̀ lè gbé láàrin ara yín bẹ̀yìn òun ò lè wá gbé láàrin yín àmọ́ bá kó òun lẹ fẹ́ ó wá dáa kò burú ẹ lọ ẹ jẹ́ ká ṣe báyìí ẹ lọ sọ́dọ̀ àwọn ọmọ òun tó wà níranjẹ́ ẹ wá ilẹ̀ tó gbòòrò ẹ kọ́ ilé tó bì fi ti ẹni tó bá jẹ́ olórí tẹ́ ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ẹ padà wá wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n lọ sọ́dọ̀ àwọn ará ìrànjẹ bàbá yín ní báyìí báyìí báyìí báyìí àwọn ah, nígbà ẹyẹ bu wọn bá bu apá àbìkan láàrin ìrànjẹ ilẹ̀ wọn padà lọ sọ fún un ní Ọ̀rànfẹ̀ wá rán àwọn àgbààgbà wọ̀nyí àtàwọn tó kù sí ìlú ìlórómù ó ní kí wọ́n lọ mú ọmọkùnrin òun kejì wọ́n wá fi ṣalákòóso àmọ́ kàn jẹ́ kó máa gbé nílé tóun nìkan kọ́ yẹn níran jẹ́. ìdí tí wọ́n fi máa ń pa á lóko pé wọ́n bulẹ̀ fún ọba amadu lóde ìrànjẹ́. rọ́bà hmm. maki olówó ọkọ̀ ṣèbí ẹ̀ ní ṣàkóso. ọba makinde. Hmm ìgbà yẹn náà ni wọ́n ṣe adé wọ́n pè ládé ààrẹ. gbogbo wọn pátápátá bí wọ́n ṣe pọ̀ tó olúkálùkù wọn ló mú nǹkan kọ̀ọ̀kan wá wọ́n dá gbogbo ìjọ fún bàbá ògún ògún ló wá mọ̀ bó ṣe kó gbẹ papọ̀ tó sìn sára àwọn tó ń pè ládé ààrẹ. ló fi jẹ́ pé kò síran kankan tó wà nílẹ̀ yorùbá lónìí tí àbàbà rẹ̀ ní ọwọ́ sí bọ́n ṣe ṣàdé àrè kò sí. Hmm. ìdí nìyẹn tó fi jẹ́ pé òun nìkan ṣìládé tí ò tí ì jáde kúrò níbi tó wà rí wọn tí ì gbé jáde kúrò nígboro fẹ̀rí tí mo ní lọ́kàn nìyí wọn ò tí ì gbé kúrò lágbègbè ohun tí òfin ní máa rí òkè ọ̀rà lọ́ọ̀kan hmm. kò tí ì ṣẹlẹ̀ yìí. ìgbà tí wọ́n fọba máa kìsàlá olórí ṣé àmọ́ pé gbogbo wọn pawọ́pọ̀ ṣe ohun tí wọ́n pè ní adé yìí. bẹ́ẹ̀ ni. òun ni wọ́n wá gbé sórí ọba máa àwọn tó kù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí wọn kì í la dé òòsàdé tó wọ́n kàn jókòó ìmọ̀ràn àwọn bàbá àgbààgbà bíi bàbá ọ̀dùnmílà bàbá ògún bíi ọba mary àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà jókòó wọ́n dórí ìpinnu. ó ṣetán ohun tó fara pẹ́ díẹ̀ wà lọ́wọ́ ẹni tó ń pè lọ́rùn mílà tó máa ń débi ìfìlà àmọ́ ṣe ló fara pẹ́ kì í ṣe irú ẹ̀ rárá gbogbo ohun tí àbá sì ń lò ń tiẹ̀ owó ẹyọ náà fi sin kì í ṣe lẹ̀kẹ̀ hmm. n tó sì ṣe fàárẹ̀ kò tí ì sílẹ̀kẹ̀ tí wọ́n ń fi ìgò ṣe nígbà náà ilẹ̀kẹ̀ àkún ló wà àkún tí wọ́n ń fi èso ẹ̀ẹ́. Eh, kí náà ṣe ń pè àkó kí ni tó máa ń dá ẹmu lórí ẹ̀ tó máa ń dá ògùrọ̀ lórí ẹ̀ létí odò èso ẹ̀ tó máa ń so yẹn òun ni àwọn àgbààgbà wa ń gún látijọ́ ni wọ́n sọ padà di àkún tó ń fi sọ́nà àti tó ń fi sọ́wọ́. ìgbà àkóso bàbá tí wọ́n ń pè ní Ọbalùfọ̀n ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan ń pè ní ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ yàtọ̀ sí àkún. ìlẹ̀kẹ̀ ohun tó jẹ́ wípé a kọ́kọ́ yọ tó bá yọ tán a ní nǹkan dà á sínú ẹ̀ á wá lẹ̀ papọ̀ wọ́n á ṣẹ̀ṣẹ̀ wàá mú un tó ń pè ní aṣóró wọ́n á fi dá hò sínú ẹ̀ wọ́n á lé ṣóró ẹ̀ wọ́n á fi hò sí ìyẹn ní ìlẹ̀kẹ̀. èkùrọ́ ni tí wọ́n lò tẹ́tẹ́lẹ̀. iṣẹ́ èkùrọ́ o iṣẹ́ èkùrọ́ o àkó kì í ṣe ọ̀pẹ àkó ló máa ń so èso yẹn. ok kì í ṣe ọ̀pẹ ọ̀pẹ ló máa ń so èso yẹn. bóyá kí n já yín sí díẹ̀ ṣé ẹ ti rá wọn boy scout rí. bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ẹrí táyì wọn ẹrí kí n tán máa ń fi ń di táyì lọ́rùn. yes rogodo báyìí. kí ni rogodo báyìí. tó dàbí igi. tó fi ń ṣèlẹ̀kẹ̀ tó fi ń ṣàkúnni. bẹ́ẹ̀ hmm. bá dé tí odò lásìkò tá a wà yìí yóò so tí ó gùn wálẹ̀ tí ó pọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ nǹkan fi ń ṣàkúnẹ̀ ó lè jẹ́ pé nígbà títí ilẹ̀kẹ́ dé wọ́n sì pàtì ṣùgbọ́n ní gbogbo àgbègbè ilẹ̀ ìbílẹ̀ mápá ilẹ̀ Ìgbò lọ wọ́n sì ń lò ó ẹ̀rí wọn á ṣe àṣe gàdàgbà gudugudu báyìí àwọ̀ pupa ló máa ń mú jáde tán bá ṣe tán bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àkóso nìyẹn látòrí ọba lẹ́yìn tọ́ba makin ṣùgbọ́n àkóso yẹn kì í ṣàkóso à ń jọba pé à ń jẹ́ lọ láéláé o rárá ó ti nígbà tí ẹnìkan ó parí ìṣàkóso ẹ̀ bí ẹni ṣe pírẹsidẹ́ǹtì ni ìgbà tọ́ba makin kúrò lóyè ṣe rí ilé tí wọ́n kọ́ sí ìrànjẹ́ yìí wọ́n ti wá sọ ọ́ di bíi sẹkítẹ́rìàtì àbí gọ́fìmẹ̀ntì palace bí wọ́n bá ṣàkóso tiẹ̀ tán ó kú òun bẹ̀ ẹlòmíì á wá bọ́ sórí oyè ìgbà tó bá máa kí parí àṣà àkókò tóun lò tán àwọn èèyàn bíi mọ́kànlá míì bọ́ sórí oyè kó tó ṣẹ̀ṣẹ̀ wá kan Ọbàtálá Ọbàtálá ló wà láàfin níranjẹ́. Hmm nígbà tí oòdùà yọjú ṣe rí kó tó kan bàtálá ẹnìkan ti ṣàkóso ẹnìkan ti ṣàkóso ṣáájú wọn tó gbóná ṣe rí ẹni tó ń ṣàkóso tó gbóná ṣáájú wọn òun náà ń pè ní kùtùkùtù òun fẹ́ burú jọba mákìlọ̀ ó tiẹ̀ burú jù ú ṣé ẹ wá rí ìran kùtùkùtù òun náà lọ bàtálá ló fi jẹ́ wípé wọn a máa fi orúkọ bàbá tó jẹ́ ìlà bàtálá pé ọbàtálá náà wọn a máa pe ọbàtálá náà ní kùtùkùtù ọba àgbò torí kùtùkùtù èèyàn kan tó dá dúró lòun fúnra ẹ̀ ṣùgbọ́n orí kùtùkùtù ní gbọ́nmi sí omi ò tó ó ṣokùnfà abórùdùwà ṣe padà wá gbàkóso látòrí kùtùkùtù ló ti bẹ̀rẹ̀ kùtùkùtù yẹn ló ń bẹ̀yàn lórí nípínlẹ̀ ẹ̀la yóò gbọ́ yẹn ló máa ń bẹ̀yàn lórí. <laughs> ìrọ̀ ìrọ̀ ara ìkólẹ̀ ń sọ̀rọ̀. ok ok. ṣẹ̀rí kùtùkùtù ìgbà tó bọ́ sórí àpèrè ó dá àárín kan kùtùkùtù tásìkò ẹ̀ pé tó yẹ kó sún kúrò ṣe mọ̀ pé bí ẹni ń ṣèjọba pọlítíìsì yìí ni àsìkò kùtùkùtù tó ṣe yẹ kó sún kúrò kùtùkùtù lòun ò sún ohun tó mú kí àpèlé ọba àgbò tẹ̀ lórúkọ ẹ̀ nìyí hmm. ṣe rí ìgbò ìkan náà àwọn ọmọ tọ́ra ń fẹ́ bí ni yọ̀rọ̀ mi yé yín ìkan lára àwọn ọmọ tọ́ra ń fẹ́ bí ló ń jẹ́ Ugbo ṣùgbọ́n ń gbà tó yá Ugbo láàmì lákàdé wípé ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sápá ọ̀dọ̀ ẹ̀ ó sì ṣàkóso níranjẹ fúnra ẹ̀ ìkànnú àwọn ọba tó jẹ ṣáájú ní Ìgbò fúnra ẹ̀ ìgbà tó sì ṣàkóso ó bí àwọn ọmọ tó pọ̀ ó sì fìdí àwọn ìlú bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ múlẹ̀ yàtọ̀ síbi tí ó ti ń ṣàkóso. ṣùgbọ́n orúkọ yẹn gan fúnra ẹ̀ tó ń jẹ́ àgékúrú kékeré ní orúkọ bàbá ẹ̀ ni. Hmm ìyẹn ọ̀rá ń fẹ́. ẹ̀bùn gbàtà fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo kí oríkì ọ̀rá ń fẹ́ mo ní ọ̀rá ń fẹ́ ọ̀kànràn jìgbò. akọ ẹran tíjẹ ewé gbégbé pẹrẹ ni wọ́n kì í onílé orí òkè. bẹ́ẹ̀ bá kíyèsí mi dáadáa ṣé ẹ ti rí i pé ọ̀rọ̀ tó ní ìlú o wà nínú orúkọ Ọ̀rànfẹ̀ fúnra ẹ̀ nínú àpèlé ẹ̀ Ọ̀kànrànjìgbò onídìí tí wọ́n fi pè bẹ́ẹ̀ lára orúkọ ẹ̀ ni wọ́n ti yọ kì í ṣe Ugbo lásán ni orúkọ yẹn ó ní àpèlé ó ní àfòmọ́ ọ̀bẹ̀rẹ̀ ìyẹn ẹni tó ń pè ní Ugbo Ugbo ló bí kùtùkùtù kùtùkùtù ní ńlá táwọn Ọbàtálá ti jáde. àmọ́ ẹni tá à ń pè lọ́bàtálá lára àwọn àgbààgbà tó kọ́kọ́ wá tán dúró lórí tọ́sọ̀kalẹ̀ tá a sọ ń jọ sí ẹni tó ní orúkọ yẹn gangan wà lára àwọn lára àwọn ìlú o yàtọ̀ sí ẹni tó ṣàkóso ìlú torí àwọn èèyàn ń gbé fúnra ọ̀pọ̀lọpọ̀ fúnra wọn. ẹ fapẹ̀rẹ̀ ń sìn mo ní ẹnìkan ń jẹ́ Ugbo ẹnìkan ń jẹ́ Kùtùkùtù wọ́n tún pe Kùtùkùtù ní ọba àgbò Ọbàtálá bọ́ sórí oyè yẹn tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n tún pe òun náà ní Kùtùkùtù ọba àgbò torí wípé ìlà kan náà ni wọ́n ti wá mm-hmm. ṣùgbọ́n Kùtùkùtù. Mm -hmm ló ti kọ́kọ́ gba àkóso ìlú tó fẹ́ sọ ọ́ di tó ń pè ní. permanent. permanent. ìwo lọ̀rọ̀ ká jẹ ọba díẹ̀ ká kúrò rárá o. àsìkò kan wà tó jẹ́ wípé wọ́n sò ṣe é débi wípé ó dìjọ̀gbọ̀n kí kùtùkùtù bó tó lórí oyè tí a pé mo ní àwọn èèyàn tí wọ́n tó bíi mọ́kànlá mi wà láàárín ọba mamakin àti kùtùkùtù. ní kùtùkùtù ó tó dórí oyè ó dàárín kan tí sọ ọ́ pe pé ǹjọ́ ló ìjọba yóò tó kan gbogbo wa àwọn àgbàgbà wọn bẹ̀rẹ̀ láàrin ara wọn débi wípé bẹ́ẹ̀ nìkan bá ṣèjọba láago mẹ́jọ àárọ̀. ó dàgbà sọ́rí ẹ̀ ti sọ́. <laughs> bẹ̀rẹ̀ ìjọba láti aago méjìlá òru méjìlá ọ̀sán dago méjìlá òru wọ́n wá ń yí bẹ́ẹ̀ wọ́n ṣe títí tí obìnrin wà lára àwọn tó ṣèjọba ọ̀hún hmm. ìyẹn àwọn ṣe lọ fámíà fáìmọye ọdún lẹ́yìn yẹn lẹ́lòmíì ẹ̀ṣẹ̀ wá bọ́ sórí àkùsọ́ tún dúró lọ́dọ̀ àkùrẹ́ jákàtì yẹn nìkan nìkan tún bọ́ sórí àkùrẹ́ àkùrẹ́ lẹ́yìn ló ẹ̀ṣẹ̀ wá kan kùtùkùtù kùtùkùtù ló wálé ló eléyìí o rárá èmi ní màá ṣàkóso lọ. ìgbà tí won de sọ́ọ̀tì tó jẹ́ pé gbọ́n bá ti wàhálà ni òun ni wọn kú ló dáa kò burú ẹ jẹ́ ayọ̀ǹda kó máa ṣàkóso àmọ́ tí eléyìí ní ti kùtùkùtù o kì gbogbo ti wà o ọmọ ògbó ni àtàwọn tó ń jẹ́ ògbó ọba ògbó lélẹ̀ kì gbogbo ilẹ̀ ṣe ń pè ní kùtùkùtù ọba ògbó hmm. láti lè sọ ìjọba gbogbo àwọn àwọn ti fi reject ẹ̀ àwọn gbà tó yá kùtùkùtù kúrò ẹlòmíì tún bọ́ sórí àpèrè ṣàgbàgbé pé ọba máa kí ń bímọ ṣàgbàgbé pé ọba máa kí ń ní ìlú tó ń gbé àrẹsẹ pé gbogbo òlú tó ń kàkún gbé náà ni wọ́n jẹ́ olórí sí ìlú wọn yẹn àwọn ọmọ tí wọ́n ń ṣe olórí ní ìlú tí ọba makin náà jẹ́ bí wọ́n ṣe ń ṣolórí wọn lọ́ba makin náà ni wọ́n ṣì ń jẹ́. títí di bá a ṣe ń sọ lónìí mo sọ mo ní ẹni tó jẹ́ ọmọ àgbà nílùú tí ọ̀rànfẹ́ tẹ̀ lóko tó ń pè ní ìlórómù àkọ́bí ẹ̀ tí mo ló ní sùúrù gan-an ọba lùrù náà ń pè é láti ìgbà yẹn lọ́hùn tí wọ́n sì ti ń pè é bẹ́ẹ̀ títí dòní tá à ń sọ ọ̀yọ́ bàálù náà ló ń pè é. ọmọ bàbá tí mú ọjọ tó jọba tá a pè ní Ọbàtálá ṣe mọ̀ pé wọ́n sọ níbẹ̀rẹ̀ wọ́n ní nínú àwọn ìtàtẹnudẹ́nu ohun tó ṣẹlẹ̀ gan-an ni wọ́n ń tráyà sọ fún wa wípé nígbà tó bàbá Ọbàtálá wà lórí oyè ṣe ni wọ́n ń ṣèjà ṣàkóso bí ẹni tó ti sùn lọ. <laughs> ṣùgbọ́n ẹni tá à ń sọ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí anáàjà ni kì í fi nǹkan falẹ̀ táwọn èèyàn rò pé wíwò ló ṣẹlẹ̀ sí láéláé ìgbà tó wá di wípé nonchalant attitude á wọnú ọ̀nà tí wọ́n gbà ń ṣàkóso wọ́n bá mẹ́jọ́ wá kábíyèsí àwọn aráàlú pé wọ́n mà ti fárígá wọ́n mà láwọn ò ṣe ìfẹ́ mọ́ ẹ̀ wọ́n ní jẹ́ wọ́n máa lọ àwọn kéńbérì mà láwọn ò mà ṣe fẹ̀ mọ́ àwọn tó wà wà lé tí àkùsùmà tí láwọn ń lọ ẹ jẹ́ àmọ́ ọ̀nà wọn jì gan àwọn ọba wa tó kù gbogbo ìlú wa ń gé ó ti fẹ́ wọ́n ń gé lọ́tún káàkó wa ń dá dúró ìgbà tó tiẹ̀ yá eh, tí àwọn àwọn ọ̀làjú kéékèèké bẹ̀rẹ̀ sí ní wọlé lọ́tún àti lọ́sì táwọn yẹn ń rí àwọn ará àbò míì tí wọ́n yá ọ̀làjú tiwọn mọ́ tiwọn ṣe ni wọ́n ń gẹ́ra wọn kúrò ẹ fi wọn lẹ́jàre lójú àwọn àgbààgbà lùsìrè bí ẹni ń balẹ̀ jẹ́ nìyẹn ìdí nìyẹn tó fi máa bá sọ̀rọ̀ tó máa ní àpẹẹrẹ ọba tí ọba tí ń tẹ́jẹ yìí mà ti sùn a máa béèrè lọ́wọ́ ara wọn ṣé ṣé ọba lè sùn sá ṣùgbọ́n ṣe mọ̀ pé ọ̀pọ̀ kìíní ìlà máa ń yí mọ́ ìjọsìn ẹ̀sìn a padà yí mú ohun tó ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ pa tí wọ́n sọ̀rọ̀ nípa ẹni tó ń jẹ́ orúkọ yẹn gan-an níbẹ̀rẹ̀ lóun jẹ́ ìlú fúnra ẹ̀ wọ́n ní kó ṣe báyìí ìyẹn nígbà eh, creation no creation tí wọ́n fi ló sùn lọ odò ìpàdé tó gba tó gbé kìnní lọ. pẹ̀lú gbàgbára tí wọ́n tiẹ̀ fún ajẹ́pọ̀ bá lè sùn. <laughs> ìtàn àtẹnudẹ́nu yẹn ti wà ńlẹ̀ ṣáájú ìgbà tọ́rọ̀ yìí náà tún wá ṣẹlẹ̀ báyìí làwọn àgbààgbà ní bó ṣe ṣẹlẹ̀ ńgbà yẹn náà ni ọba ilé yìí náà ti sùn ló fi jẹ́ pé orúkọ tó ń pe Ọbàtálá dọ̀la nílé Ifẹ̀ òun lọ́ba lè sùn bó lè jẹ́ pé kíní yẹn pín méjì nínú agboolé wọn wọ́n sì máa ń wọ́n máa ń bọ́ sórí èèyàn láti igi kọ̀ọ̀kan àmọ́ èyí tó ṣe tààràtà tí wọ́n jẹ́ àpèlé bí wọ́n ṣe ń jẹ́ dọ̀la ọba lè sùn ni <laughs> ìlà àtọ̀bàtálá nìyẹn ṣe ọkọ bó ṣe ń lọ sí sẹ̀ǹtẹ̀lé nù wọ́n bẹ bá wò lọ wò bọ̀ náà wọ́n ní kùtùkùtù ọba àgbọ̀ ló ní àjọṣe oníransíran wà láàrin kùtùkùtù àti àwọn tó ń pè ní ọba lè sùn sìn hmm. ṣùgbọ́n lára àwọn ìyàwó tí ọ̀ra ń fẹ́fẹ́ ṣe rí Ọbàtálá àtàkọ́kọ́ pa gangan tí wọ́n ń sọ níbẹ̀rẹ̀ tó jẹ́ ìlú oòrùn ara ọmọ tó Ọbàtálá àtàkọ́kọ́ gangan kan bí ni ṣé ẹ sì mọ̀ pé òrù ló bí ọba màkì òrù náà ni bàbá ọba lè sùn ọba lè sùn òun làrólé bàbá wọn nílòrúmù ọba lúrù dáre ọba lúrù ńlá làlórí bàbá wọn ní ìlórúmù torí pé òun ò kó ńlórólómù kò sí lọ bẹ́ẹ̀ nìkan du ọba níranjẹ́ nígbà tó tiẹ̀ yá tí bàbá wọn pinnu àti wá lọ pátápátá oníbọ̀rọ̀ ọba ti dájú tí gbogbo òṣèké ní ẹ máa fi tó ọba nìwò létí nílò rómi ìyẹn pé bàbá kú bàbá kú bàbá kú bí wọ́n ṣe tòó ní ṣísẹ̀ntẹ̀lé ńgbà náà nù mm-hmm. ṣùgbọ́n gbà tó yá ọba makin náà bí àwọn ọmọ lára àwọn ọmọ tó bá wọn wá kí wá bí àwọn náà padà lọ tẹ àwọn ìlú tó làmìlàkà. Hmm. ni mo sọ wípé lẹ́yìn ìlú méjì àkọ́kọ́ àwọn ọmọ táwọn èèyàn yìí tún bí ní sísẹ̀ǹtẹ̀lé ìmíì láàrin ọdún five hundred síra wọn ìmíì láàrin ọdún two hundred síra wọn ni wọ́n tẹ̀ ò ìṣe kí wọ́n tẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà. irú irú ìlú tí wọ́n pè ní ìwírin ìlú ìwérin wọn tẹ̀lú ìwérin nígbà tí wọ́n tẹ ìwaràn àbí tí wọ́n tẹ̀ lórúmù àbí tí wọ́n tẹ̀ ránjẹ́ nígbà tó yá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tẹ ìwérin ṣe ẹ̀rí ẹni tó tẹ ìwérin náà ń pè ní ọba wírin ẹ̀rí ọba wírin yìí ọmọ ọba makíní ṣe mọ̀ wípé Ọ̀rànfẹ̀ ló bí ọba makíní ẹni tí wọ́n wá ń pè ní ọba wírin ọba makin lóbi. ọmọ ọmọ. ọmọ ọba makin ni. ìkan tún àwọn tó ń pè ní ọba wínì ìyẹn kó fẹ́ẹ̀ tún papọ̀. ọba hmm. makin náà lóbi. ṣé ẹ gbàgbé pé mo ní ìlà tí kùtùkùtù fúnra ẹ ti wá ìlà ọ̀kànràn jìgbò náà ni hmm. ni wọ́n ṣe ń pè wọ́n ní ìgbò. Mm ìyẹn ẹ̀yà yẹn ìkànnú àwọn ẹ̀yà tó parapọ̀ kan jẹ́ mẹ́tàlá yẹn náà ní Ugbo kì í ṣe gbogbo Ifẹ̀ ní jẹ́ Ugbo ẹ̀yà kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yà kan ní Ìlọrin ẹ̀yà kan ní lẹ́dọ́ ẹ̀yà kan ní ráyè ẹ̀yà kan lòkè ọjà. Ja ẹ̀yà kan lọ́dọ̀ àpáta ẹ̀yà kan lé lókòrè bí wọ́n ṣe wà ní ṣísẹ̀ntẹ̀lé nìyẹn ṣe rí ọba makin fúnra ẹ̀ náà ló bí ẹni tó ń pè ní ọba lùfọ̀n ògbógbòdìrín tí n bá wà wọn àlàyé tó pọ̀lọpọ̀ àwọn òkúta míì máa ń ṣe màá wò ó títí pé báwọn náà ṣe gbé ọmọ ọba lọ́sùn lọ́wọ́ báyìí kẹrin tó àlàyé tí mo ṣe láti bẹ̀rẹ̀ yìí. bẹ́ẹ̀ sà. kò ní kọ́nu nǹkan kankan nú. àwọn tí wọ́n jọ jẹ́ wọ́n jọ rìn papọ̀ wọ́n jọ pàdé ara wọn àwọn yẹn dúró lọ́tọ̀ ṣé ẹ mọ̀ pé mi ò sọ ń bí ń sìn wí pé ọ̀rá ń fẹ̀ ló bí ọ̀run mi yàrá kí mi ò sọ bẹ́ẹ̀. mo ṣàlàyé wípé níbẹ̀rẹ̀ gan ẹni tó ń jẹ́ bàtà alága wà tóun náà wá wọ́n jọ pàdé lókè ọ̀rà ìyẹn náà ọ̀tọ̀ òun tiẹ̀ bímọ òun ló bí madam oru tọ́ra ń fẹ́fẹ́ bẹ́ẹ̀ náà lẹni tí wọ́n ń pè ní òkú ìtàn fẹ́tẹ̀ sọ wípé ìyẹn ò fi gbára jókòó lọ títí tó bá ti rìnrìn àjò lọ òun ni ó padà dé òun ni ó wà bẹ̀rẹ̀ iṣẹ́ à ń fi kínní à ń ṣàdá à ń ṣọkọ́ à ń ṣe gbogbo ẹ̀ òun náà dúró tiẹ̀ lọ́tọ̀ gbogbo wọn wà bẹ́ẹ̀ wọ́n kàn jẹ́ ìlú mẹ́tàlá tó láàmìlaka àwọn ìlú míì pọ̀ tó wà lábẹ́ wọn lọ nígbà náà lọ́hùn mo sọ níbẹ̀rẹ̀ wípé nígbà tí a fi tó nǹkan bíi ogún ọdún tí wọ́n ti débẹ̀ wọ́n ní wọ́n ti ní ìlú tó tó one thousand and sixty tó gbòòrò láti ìdí òkè ọ̀rà ló fẹ̀sọ́ tún sósì. So sísàlẹ̀ sókè igun mẹ́rẹ̀ẹ̀rin ẹni tó wá bójútó à ń kọ́ wọn níwèé à ń kọ́ wọn níṣirò à ń kọ́ wọn lọ́rọ̀ ajé à ń kọ́ wọn ní ti bí àbítọ̀ ọ̀hún òun bàbá Ọ̀rúnmìlà òun náà tún ló ń ṣèṣègùn fún wọn dókítà oṣù wọn ṣàìsàn ẹmúlẹ yìí ẹlò yìí ẹlò yìí ẹlò yìí òun náà ni torí nínú fámìlì tiwọn àwọn ní ẹni tó ń pè lọ́sàn-án yìí mr ọ̀sán ìfúnra wọn dókítà làwọn àwọn lọ́tà àwọn gangan ni dókítà pọ́nbélé. Hmm. ló fi jẹ́ pé wọ́n bá délé eh, lọ́dọ̀ bàbá Ọ̀rúnmìlà wọ́n ránṣẹ́ sí bàbá ọ̀sán yìí bàbá wa wẹni yìí o nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ìgbà tó sì ń ṣe lójú wọn náà ti pẹ́ nígbà míì àwọn fúnra wọn lè mú rántí pé ẹ̀ ṣe lé àtìlé ẹ̀ ṣe bí ọ̀sán yìí ṣe lójú wa ń I torí ọ̀tọ̀ ni táwọn ń kọ̀yàn àwọn ń sọ nípa wọ́n ń kọ̀yàn nípa ìtàn wọ́n ń kọ̀yàn nípa béèyàn ṣe ń yanjú àwuyewuye wọ́n ń kọ̀yàn nípa béèyàn ṣe ń yanjú aáwọ̀ láàrin àwọn èèyàn méjì wọ́n ń kọ̀yàn béèyàn ṣe ń gba ẹnìkan nímọ̀ràn pé kó ṣe báyìí ṣe báyìí ṣe báyìí kí nǹkan lè dáa ló jẹ́ pé professor làwọn ti wọn. of of of administration. Eh, anything ní kẹ́ẹ̀tì ẹ̀ pé tó bá ti dọ̀rọ̀ advice tó dọ̀rọ̀ eh, business tó di ọ̀rọ̀ tí adjudication ń pè é tó dọ̀rọ̀ settle of the disputes <laughs> eh, tó dọ̀rọ̀ history fúnra ẹ̀ wọ́n sì máa ń pè wọ́n ní òkútan lẹ́ẹ̀fẹ̀ hmm. that is the first historian ó lẹ̀ fẹ́ tí ẹ ríṣẹ́ táwọn ń ṣe iṣẹ́ wọn yẹn ò papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ pé nìkan jẹ́ bàbá wọ́n ìdọ̀rọ̀ nípa wípé èèyàn ṣàkóso pé ẹja ṣàkóso ọ̀nà wọn lè lè gbà ṣe é tí ó tí ó gún gégé tí ò ní sí ọ̀nà nǹkan ọ̀hún bẹ̀ hmm. Odùduwà ló nìyẹn ìdí sì nìyẹn tí ìran Ọ̀rànfẹ̀ fi wá rí ọ̀nà tá ò ju àgbàjáde ó wà láàrin parakin ìlórómù àgbààgbà fẹ̀ ń gbọ́ mi bọ́lá jẹ́ pé ọ̀pọ̀ àwọn òfin gbogbo ara ń sọ ọ́ wọ́n níta lọ Odùduwà ìyẹn Odùduwà ẹni tí ó jọba gangan gangan nígbà Ifẹ̀ akànlú bẹ́bẹ́ àìṣírí ibi tó ti wá ọmọọbẹ tó jẹ́ wà láàrin parakin ìdó àti lórómù ìrànjẹ ò sì lè sọ pé òun ò mọ̀ ń pa ẹ̀ àwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀ aṣàlàyé díẹ̀ ń sìn kó lè yé yín ìjọba ẹ bá fẹ́ mọ̀ gbogbo bí àṣírí ọ̀rọ̀ ṣe jẹ́ àsìkò tó bá ń jọba lẹ́ẹ̀rì ìgbà tí wọ́n bá jọba ń fẹ̀ ẹ̀rì bí wọ́n ṣe rìn ọ̀nà tí wọ́n gbà mú du àjọba níjọ́ yẹn lọ́hùn-ún bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe ní gbogbo ìgbà tí wọ́n fẹ́ jọba. wọ́n máa mú ẹni tó fẹ́ fi jọba bí wọ́n ṣe mú Odùduwà wọlé ẹnì kọ̀ọ̀kan nígbà náà lọ́hùn gbogbo àwọn kan jẹ́ àgbààgbà ìlú ìlú gbogbo àwọn ìlú méje tí wọ́n ṣe ṣàǹkóṣàǹkó gbogbo àwọn ìlú mọ́kànlélógún tí wọ́n ṣe ṣàǹkóṣàǹkó gbogbo àwọn fẹ̀rẹ̀ mẹ́fà gbogbo àwọn ọ̀ṣọ́ gbogbo àwọn àgbààgbà fẹ̀ ìkọ̀ọ̀kan wọn ni wọ́n parapọ̀ fún Odùduwà báyìí fi sórí ìtẹ́ torí pé wọ́n sọ pé ọba tó wà níbẹ̀ ń sùn ó sì mú kí ìlú àwọn máa pẹ̀ dé àwọn ti fẹ́ pàdánù ìlàjì orílẹ̀-èdè tán. ni wọ́n ṣe máa ń pa á lówe pé onílùú ò ní fẹ́ ó àwọn àgbààgbà ìlú yìí ni wọ́n kóra papọ̀ ni wọ́n mú ẹni tó ń jẹ́ òdòdó ọ̀jábọ̀ wá látọ̀run kò sì wá láti mọ́tà kankan láàrin wọn ń bẹ̀ ló wà fúnra wọn mọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe sọ pé ìfẹ́ mọ̀ ẹni tó ju wàá ṣe lákọ̀ọ́kọ́ mo ní ká béèrè lọ́wọ́ wọn ń para kí n ta lójúdùà torí ọba Dio òun ló ṣojú Odùduwà níbi tí wọ́n pè nílé Odùduwà lónìí ìyẹn ní Dio ìyẹn láàfin Odùduwà ìṣebi tí ọba ń gbé nífẹ̀ẹ́ ń sìn ààfin Odùduwà yàtọ̀ Odùduwà yàtọ̀ sí yẹn ó yá bí ìlàjì kìlómítà sísàlẹ̀ Odùduwà wà òun náà tóbi ààfin ńlá ni o mo bẹ̀ kọ́ làwọn ọba wà ń sìn ọba Dio ló ń bójú tó bẹ̀ kí nìdí tó fi jẹ́ wípé ìdí o wá ní ààfin wà kí ni tó fi jẹ́ pé ọ̀dọ̀ ọba di o wá ní wọ́n fi ààfin sí pẹ̀lú ẹni tó jọba àkọ́kọ́ ìbéèrè ni ìdí ni wípé ọba di o ló mọ̀ ọ̀dọ̀ ẹni tó mú Odùduwà lọ ní kọ̀ọ̀kan ẹni tó sì mú lọ ní kọ̀ọ̀kan yìí ó ti ní ìgbàgbọ́ ṣé trust ni màá pè nínú ẹni tó mú káàkiri yìí pé eléyìí kò ní jẹ́ kó mi ó tẹ̀yìn bọ ìpínlẹ̀ mi. Hmm. ìgbà tó yá tó dóró iye tán ló ẹ̀ṣẹ̀ wá rí wípé ọba kì í jáde kì í róòrùn. èkì láti wá ṣe ẹnìkan ni ó máa ṣojú rẹ gbogbo èèyàn tó bá ti wá ẹni ẹni máa bójú tó àwọn yẹn ni mo wá fún ẹ lábọ̀. àmọ́ láǹfààní àti yẹn ni tó wù mí. Okay Oòduà ọ̀yàn rà àtàrà ilé rẹ̀ gangan ló yàn òun lọ́rùn tó fi dọba lúfẹ̀ ọba lúfẹ̀ oyè tó ní jẹ náà lọba lúfẹ̀ jẹ ọ̀ọ́ni ló nílé ọba lúfẹ̀ ló lòde hmm. a máa pe ọba lúfẹ̀ ní ọ̀ọ́ni òde níbẹ̀ yẹn bá dé láyé àtijọ́ wọn bá àtẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá ẹni tí ó jáde sí wọn gẹ́gẹ́ bí ọba tí ó bá wọn sọ̀rọ̀ ọba lúfẹ̀ ọba lúfẹ̀ nílé ẹ̀ṣẹ̀ wàá padà jíṣẹ́ fọba nínú àkòdè nínú ilé bẹ́ẹ̀ hmm. nìkan kì í fojú rọba ńgbà náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọba níyì ń bá yẹn. ìyẹn ló fi hàn pé ẹni tó jára alẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó jẹ́ ìyèkan ẹ̀ tímọ́tímọ́ òun ni wọ́n ń pè lọ́balúfẹ̀ẹ́ fárákìnsì lọ́ba lùfẹ́ ó tọ́ ni pé ńgbà tí gbogbo ẹ̀ di bíi gbọ́mẹsẹ̀ omi ètò tán wá kó gbogbo ìlú pọ̀ a fi wá tẹ iléèfẹ́ tọ̀tẹ̀ yìí tá a wà ńbẹ̀ yìí ó tọ́ ni pé wọ́n kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú pọ̀ jọ sójú kan ní rẹ́mọ̀ ìgbà ọba lùfẹ́ náà sì ti ń gbé rẹ́mọ̀ tó sì jẹ́ pé ló ń ṣojú ọba òun náà ni wọ́n ní ṣojú rẹ́mọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú tó ń àtijọ́ ni wọ́n kóra pọ̀ náà wà ńbẹ̀ pàápàá jùlọ ilé ọba makin ilé ọba lùfún ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ẹ̀rí tí wọ́n jẹ́ ìlú tó làmìlaka lónìí lápá alẹ̀ ìjẹ̀bú lápá alẹ̀ omi ìkálẹ̀ ní o ìlàjẹ ní o títí o gba agbègbè ìbíní ìrẹ́mọ lọ̀pọ̀ wọn ti kúrò. ìrẹ́mọ ní ṣàgámù bíbá yìí. rárá o ìrẹ́mọ ti fẹ̀. ìrẹ́mọ ló wà ṣàgámù. Ìrẹ́mọ ló wà ní Ṣàgámù Ìrẹ́mọ wà ní Ilé-Ifẹ̀ Ìrẹ́mọ wà ní Ilé-Ifẹ̀ ibi tí ààfin Ọbalúfẹ̀ wà Ìrẹ́mọ ibẹ̀ náà nílé ọba màkì agbègbè yẹn náà lọ́dọ̀ Ọbalúfẹ̀ ṣé ẹ mọ̀ wípé mo ní Ọbalúfẹ̀ náà ló bí ọba màkì ọba màkì yẹn náà ní gbogbo àwọn àjẹ́ ti kúrò ọ̀dọ̀ àwọn ọba màkì yìí náà làwọn apá kan nílẹ̀ Ìjẹ̀bú ti kúrò ọ̀dọ̀ àwọn bá máa kìí náà làwọn apá kan nílé èkìtì ti kúrò ṣe mọ̀ àwọn tí wọ́n wá jẹ́ ọmọ àtọmọ ọmọ Ọ̀rànfẹ̀ tẹ́ ẹ bá kó wọn kúrò nílé Ifẹ̀ tẹ́ kó wọn kúrò náà àwọn àgbààgbà tó wà nílùú ìlú afẹ́rẹ́ afẹ́rẹ́ adi kékeré. ìyẹn túmọ̀ sí pé. wọ́n ṣàbíamọ́ bàbá náà ni bàbá ń jẹ́ ṣé àmọ́ pọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rá ń tẹ̀lé à ń sọ. bẹ́ẹ̀ sà. béèyàn bá ti láǹfààní àti lọ síwájú ààfin nífẹ̀ tẹ bá ti fẹ́ wọlé tẹ gbójú sókè báyìí ẹ wọnú gbàgede àkọ́kọ́ béèyàn bá ti ń wọnú àpòjẹ ọba lọ́ọ̀kan lọ́ọ̀kan ẹ bá gbójú ogun òkè ẹ rí i wọ́n ti tó síbẹ̀ ìdẹ́kọ̀ọ́ máa wo tààràtà lákọ̀ọ́kọ́ lọ́wọ́ ọ̀tún yín ní dúró báyìí ọ̀rá ń fẹ́ ni. Hmm. ìtẹ́wò lọ́wọ́ àlàáfíà ayé lùdó báyìí. ọba màkì Ọbàtálá ni. Ọbàtálá. yìí tó wà láàárín gangan òun ló dùdú à. ni wọ́n ṣe máa ń sọ fún àwọn àgbà mẹ́ta tó mọ̀ díẹ̀ ta nílẹ̀ Ifẹ̀ hmm. wọ́n á wá ní ọ̀rá nílé iná ọ̀rá ń fi ọ̀pọ̀ àlájìgbò àpẹẹrẹ tí jẹ́wé gbégbé pẹ́rẹ́ onílé orí òkè wọ́n wá ní kẹ́ wò ó Ọbàtálá ọba tá àṣà ọba takuntakun lóde ọ̀ràn jẹ́ lọ́wọ́ kejì wọ́n wá sọ pé Odùduwà léńjeléńje láàrin àwọn méjèèjì hmm. ìtumọ̀ ẹ̀ nìyí ẹni tó wà lọ́tún àtòsí yìí ló pawọ́ pọ̀ ló hmm. fi ẹni tó wà láàrin yìí torí àkóso hmm. a jẹ́ pé ìṣàkóso ẹnì kíní ìṣàkóso ẹnì kejì parapọ̀ ló wà lọ́wọ́ ẹni tó wà láàrin. Hmm. bí gbogbo wọn ṣe tẹ̀léra wọn ní ṣísẹ̀ntẹ̀lé nìyí. ẹ bá wá wo ẹnìkan wà tí wọ́n ń pè ní èjìó ẹnìkan wà tí wọ́n ń pè ní aláfẹ́rẹ́ ọbaláyín gbogbo àwọn tí mò ń mẹ́nu báyìí bóyá bá ti dọ́dọ̀ wọn tí wọ́n bá ti kíra wọn padà ọ̀dọ̀ ra ni wọ́n padà lọ àwọn àgbààgbà fẹ̀ ni mò ń sọ yìí ọ̀dọ̀ Ráńfẹ̀ ni wọ́n padà sí bẹ́ẹ̀ wá wọlé ọba Mákì ọ̀dọ̀ Ráńfẹ̀ lẹ́ padà sí ẹ bá wọlé ọba lòkò ọ̀dọ̀ Ráńfẹ̀ lẹ́ padà sí ẹ bá wọlé àjẹ ọ̀dọ̀ Ráńfẹ̀ lẹ́ padà sí ẹ bá wọ̀dọ̀ akísìn ọ̀dọ̀ Ráńfẹ̀ lẹ́ padà sí ẹ bá wọ̀dọ̀ ọ̀ṣàrà ọ̀dọ̀ lẹ́ padà sí ẹ bá dọ̀dọ̀ òmù ọ̀dọ̀ lẹ́ padà sí ẹ bá dọ̀dọ̀ èyí mò ń padà sọ́dọ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ dé dòó bí dòó bá sọ lọ tán bá sọ bọ̀ yóò hùn tí wọn bá wí wọ́n lè ní ẹnìkan wá láti inú igbó ẹnìkan wá láti orí òkè gbogbo ìtàn tí wọ́n sọ lọ́tún àti lọ́sì yóò yí ọ̀rá kẹ̀kẹ́ náà ni. títí kan bàjẹ́ o títí kan bàjẹ́ o <laughs> gbogbo wọn yóò bá ṣàlàyé ọ̀rọ̀ títí tó fi máa dọ́dọ̀ àwọn tí wọ́n ń pè ní bí àwọn àgbààgbà mẹ́fà tó jẹ́ ti gbò títí tó fi dọ́dọ̀ àbá ṣì gidi gbogbo àwọn tí mò ń mẹ́nubà yìí tán bá sọ tán bá sọ bọ̀ ìgbò ni wọ́n pera wọn àmọ́ kò sígbà tí wọn ò ṣe padà sọ́dọ̀ Ọ̀rànfẹ̀. ẹni tó ń ṣojú Ọ̀rànfẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a lè pè ní àrólé fọ̀rànfẹ̀ òun lọ́ba lórí. ẹ mò ń gbọ́ sẹ́nìkan béèrè lọ́wọ́ mi nígbà kan pé ẹ nìkan sọ wípé ọba lóru ni abọ rẹ̀ fún Ọ̀rànfẹ̀ ìgbà tó wá bí mímu wá wò títí mo ní ọmọ fẹlẹ́ni náà wá wò títí mo ní ó wò lẹni tó ní nǹkan ṣe ní mọ̀ nípa nǹkan. tó tọrọ. tó o lọ bàbá wa ṣe jẹ àbọ̀ rẹ̀ ọ̀rà ara àṣòro tá a ní náà nìyí ẹ̀bá rẹ̀ táwọn kan bá sọ̀tàn wọ́n bá sọ̀rọ̀ nípa ọba àgbà bá béèrè pé ọba ló wà ń fẹ́ lómi àgbà gbígbà ara ọba àpá ló wà ń fẹ́ pábọ̀ rẹ̀ lásán ló wà ń fẹ́. <laughs> ìdí ni wípé ọ̀pọ̀ àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọn ò ṣèwádìí ẹnìkan bá sọ pé abọ́ rẹ̀ lásán ló wà ń fẹ̀ tá a wá lọ́ba ìlú yẹn àbí ìlú yẹn ó wà kò ní lọ́ba ni. ó tọrọ lẹsọ. ẹni tó ń pè lábọ̀rọ̀ Ọ̀rànfẹ̀ kì í ṣàbọ̀rọ̀ Ọ̀rànfẹ̀ àròlé Ọ̀rànfẹ̀ ni olóyè làbọ̀rẹ̀ Ọ̀rànfẹ̀ ìyẹn ọ̀tọ̀ ni ìyẹn ọ̀tọ̀ ni ó yàtọ̀ sí àrólé ó kàn jẹ́ pé kò sí bó ṣe fẹ́ lọ ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn tí ò ní bun àrólé ọ̀gá rẹ̀ gbọ́ hmm. kò sí bó ṣe fẹ́ ṣe ó dà irú ọba lè sùn lẹ́ni wọ́n ṣọdún kan lánàá lónìí àbáná ìgbà tán bá parí ọdún ṣe gbogbo ẹ̀ tán wọ́n á yẹn wá padà wá sáà wá sọ fún kábíyèsí aṣọ ọdún báyìí o ẹnìkan bá wá sọ pé kábíyèsí wà ní abọ rẹ kí ló yẹ kí kábíyèsí ò jẹkùn ló wá lọ sọdún yẹn <laughs> kí ló yẹ kí jẹkùn ló lọ ṣe. bẹ́ẹ̀ni sá. èyí tí a bá rẹ tí kábíyèsí ṣe èyí tó kan lé wọn nìyẹn èyí tó kan gbègbè tí wọn nìyẹn abẹ́yẹsí òní délé sí kó lọ bá olúwo wa ní kí olúróyè sún sẹ́yìn òun lòún fẹ́ bọ̀ ọ̀rá fẹ́ ẹni tí bolókun bolókun mọ kábíyèsí ó lè bẹ̀ abáwọn ṣe abáwọn ṣe abáwọn yẹ̀ sí nítorí pé nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọba Yorùbá ipò méjì ní wọn bá àwọn sì ló lórí ẹ̀sìn látijọ́ ni wọ́n máa ń pè ní king priest or priest slash king àwọn àwọn náà lọ́ba àwọn náà lórí ẹ̀sìn àwọn òyìnbó rẹ̀. Hmm. béèyàn bá fẹ́ pẹ nìkan lábọ̀ rẹ̀ ń fẹ́ á jẹ́ pé Oòduà fúnra ẹ̀ ni èèyàn pè bẹ́ẹ̀ torí kí wọ́n tó gbà kó tó bọ́ sórí àpèrè nígbà tí Ọbàtálá yí ẹsẹ̀ tó sún sẹ́yìn díẹ̀ fún gbogbo ohun tó ń pè lójúbọ pátápátá ni wọ́n rí wípé Odùduwà ló ṣe ohun tó gbọ́dọ̀ ṣe ń bẹ pátá wọ́n wá fi sí abẹ́ àkóso ẹ̀ wípé gbogbo àwọn kìnìún yìí pátá ló gbọ́dọ̀ máa bọ́ ìyẹn Odùduwà fúnra ẹ̀ gbọ̀ngàn Odùduwà náà bá wá ṣe gbogbo yẹn pátá tó bá jẹ́ pé orí yẹn láti pa bọ́dọ̀ táwa làbọ̀ rẹ̀ gbọ̀n. ẹ wà rí tí ọ̀pọ̀lọpọ̀ á ní rárá o kì í ṣe Odùduwà àwọn àwa ọba bíi mẹ́ta mẹ́rin lẹ́yìn ẹ̀ wọ́n ní lẹ́yìn àwọn mẹ́rin yẹn gbogbo àwọn tó kù yẹn wà làbọ̀ rẹ̀. torí wípé wọn ò ṣèwádìí kan wo kí ló du àfúrà ẹ̀ gan ṣe hmm. wọn ò sì dá dúró bó ṣe ṣe ń gbà yẹn náà ni wọ́n ṣe ṣe dọ̀la. èmi ṣe máa ń wò ó pé bẹ́ẹ̀ bá fẹ́ bàbá fẹ́ sọ̀tàn pàápàá bíi tọ́ra ń fẹ́ sìn. a ti sọ láti bẹ̀rẹ̀ wípé ọ̀rá ń fi òfin gbà kan bọ́ sórí àpèrè ṣàkóso òní àmọ́ gbogbo ìgbà ló dúró rẹ bàbá tó kọ́kọ́ wà nílùú ẹni abálábà ni bàbá. ṣùgbọ́n a sọ ń bí wípé ọba lè sùn ó ṣàkóso bàbá mọ́kin ó ṣàkóso kùtùkùtù ó ṣàkóso gbogbo fún rẹ̀ ó ṣàkóso àwọn kan wà kan ṣàkóso láàrin eh, wákàtí méjìlá méjìlá méjìlá ẹ lè pàyè wọn tán ó tún ẹsẹ̀ máa wá bọ̀ lórí ẹgbẹ́ àdẹ̀sùn ó tún ẹsẹ̀ máa wá bọ̀ lórí ẹni tó ń pè lójú tó àwọn kan wà kan délé ó sọ ní jẹjọ àbíjẹlò tá à ń ṣe ètò mo ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jọba nífẹ̀ tífẹ̀ ò tiẹ̀ kà rárá. mo mẹ́nuba mo ní láàrin ìgbà tí Gẹ̀ẹ́sì bọ́ sóyè àti ìgbà tí Ògbóòrú kú òlóyè àwọn èèyàn méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bọ́ sórí kù ẹ̀ẹ́dẹ́gbòbí kankan tí wọ́n kọ́ orúkọ wọn sífẹ̀ẹ́ ìdí ni wípé wọn gbogbo wọn ni àárẹ̀ tó ṣègbìyànjú tó lọ́dún mẹ́ta àárẹ̀ tó gbìyànjú tó lọ́ṣù mẹ́fà gbogbo wọn pátá wọn kọ́ ẹ̀yìn ìgbà tí kábíyèsí ìṣàjẹmílúyì ni ìṣàjẹmílúyì àjàgún pàtó àjà ẹnìkan sì ṣàkóso ó sì bọ́ sórí oyè bóyá bíi ìjọba mélòó kan àwọn ò kí ẹwọn ìdápọ̀ ẹ̀ ẹwọn ìdápọ̀ ló fi ń jẹ́ pé a máa ń gbé yẹn tó ti ṣàkóso láti gba ojú à sígbà tá a wáyé wọ́n á sọ pé àádọ́ta àádọ́ta bíi báwo àádọ́ta ìdí nìyẹn táwọn tí wọ́n tí wọ́n ń ṣàyẹ ṣe mathematician ni wọ́n wọ́n ń ka ọdún tí wọ́n fi ń ka ọdún péréte fún irú àwọn èèyàn bẹ́yìn ààrẹ lomi tó ṣàkóso fún àádọ́ta ọdún gbáko títẹ̀ ọ̀ka torí wípé kò tẹ́ wọn lọ́rùn ṣàkóso ẹ̀. Hmm. ìgbọ́dọ̀ tí mo wọn ẹjọ́ ṣe ìgbọ́dọ̀ parí ẹ̀ tán wọn ní orúkọ ẹ̀ kó ń bẹ̀. kò tí ì ṣàkóso. ṣùgbọ́n ẹ wo irú irú vacuum yẹn amórúkọ kúrò ńbẹ ṣùgbọ́n a lè mú iye ọdún yẹn kúrò ńbẹ. ìpele ìpele tó wà nìyẹn tó padà sórí àlàyé ọ̀rọ̀ wa ọ̀rànfẹ́ ní bàbá bàbá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ káàrọ̀ oòjíire ìpìlẹ̀ pa ìbẹ̀rẹ̀ sán ilẹ̀ káàrọ̀ oòjíire àmọ́ gba àwọn tó kù náà ní bàbá o orúkálùkù wọn náà ni wọ́n wá jẹ́ bàbá àwọn ìlú ní ìdílé ọba lè sùn nígbà tó bímọ ó bí sun ó bí wàlẹ̀ òun ló bí olúfọ́n òrònú òun ló bí olúfọ́n òrònú òun ló tún bí àwọn ọba ọba ọba ọba ọba míì títí tẹ́ fi débi tí wọ́n ń pè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ni wọ́n ń pè ní fọ́n ìgbéká wà lókè ògùn tó ń pè ní ṣẹ̀pẹ̀tẹ̀rí ìfọ́n náà ni ìkan wà nípínlẹ̀ Ondo babalọ̀ náà bíní ìfọn náà ni. ìfọn ọ̀ṣun ìfọn àlàyé ẹ ibi tí fọn ọ̀ṣun wà gangan òun lòrò mí. ẹfọn àlàyé ló wà kì í ṣe fún ẹfọn àlàyé ló wà bí wọ́n ṣe lọ nìyẹn tí lọ wọ ìpínlẹ̀ Kwara tí lọ wọ ìpínlẹ̀ Kogi tí lọ wọ apákan nípínlẹ̀ Niger bí wọ́n ṣe lọ nìyẹn ọba lè sùn lórí ọ̀pọ̀lọpọ̀ wọn ó dàbí lójú pọ̀pọ̀lọpọ̀ wọn máa wà ní Ifẹ̀ láàrin àná sóni ṣe mọ̀ pé àwọn kan ti jáde látara wọn bẹ́ẹ̀ yẹn àmọ́ àwọn tó jáde látara àwọn òkú náà wà ara àwọn ọmọ tó jẹ́ tọ́ ọmọ ọba láàyè ni wọ́n wọn náà wà wọ́n pọ̀ lẹ́kìtì àwọn díẹ̀ wà lápá kan ní agbègbè Èkó ara wọn kan tó jẹ́ pé ọmọ ọ̀dọ́ ni wọ́n òpètù ló bí wọn àwọn náà tẹ̀lé wọn lọ bí tòjé bí ti gbàgbúra ọ̀pọ̀ wọn ló jẹ́ ọmọ ọmọ ọ̀dọ́ ara wọn tó jẹ́ wípé oòrù ló bí bàbá wọn oòrù tó bí bàbá wọn fọ́nra gbogbo wọn dìde ara wọn lè rélùwé rè wà tàbá ti ń túmọ̀ àwọn tó ń kọ́ tẹ ibi tó ń pè ní ìgbódómì ìgbódódó ìyẹn tó ń pè nílẹ̀ ẹ̀bẹ́ni lónìí àtàgbègbè ẹ̀ erélùrè ni òun ni bàbá tó gbé gbogbo wọn jáde yàtọ̀ sí pé àwọn tó ń ṣàkóso ní Benin ọ̀tọ̀ làwọn tó ń ṣàkóso ní àwọn ọmọ Ọ̀rànmíyàn nìyẹn ìlà tó dúdú wà làwọn ti wá mọ́ Ògún àmọ́ àwọn tí wọ́n nílẹ̀ gan gan gan eh, bóyá ẹ pè wọ́n lóbìso bóyá ẹ pè wọ́n ní ẹ̀nà gé ohun tó ń kẹ pè wọ́n ọmọ eré ìlú rẹ̀ wọ́n eh, ẹlòmíì wọ́n á gé àkíkú rẹ̀ wọ́n á ní eré àgbékú eré ìlú rẹ̀ náà tán. àsopọ̀ ilẹ̀ tó èèyàn tó wá látọ̀dọ̀ Ọ̀rànfẹ̀lẹ̀ látọ̀dọ̀ Orùnẹ̀ báwọn ṣe wà ní ẹ bá sì sọ̀rọ̀ nípa àwọn ìlàjẹ ipò ọmọ tọba máa fi bí ọba wọn ni ọba wọn mi ló bí ẹni tó ń pè ní Ọ̀rúnmákin Ọ̀rúnmákin ni bàbá àwọn ìlàjẹ lára àwọn tí wọ́n sì wá jẹ́ iye kan ńlẹtí kan lára àwọn tó ń jẹ́ iye kan lọ́dọ̀ wọn òun làwọn ọmọ òde omi ilé agbájé títí tó fi lọ bẹ́ẹ̀ hmm. lọ dé gbogbo ibi tá à ń pè láti jẹ̀rẹ́ ẹ fi fẹ́ wo tòsí ibi tó ń pè ní mọ̀bá ayé àtijọ́ àwọn tí à ń sọ yìí lára àlà ọba màkẹ́ni gbogbo àwọn ọmọ ọba lùfọ̀n tó bí àwọn ilẹ̀ rẹpẹtẹ ńlẹ̀ ìjẹ̀bú yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ délé àjà lọ́rùn bẹ́ẹ̀ dọ́dọ̀ iléṣèé bẹ́ẹ̀ dọ́dọ̀ wò pín gbogbo wọn pátá ọmọ balùwọ̀n ni wọn bẹ́ẹ̀ bá dé ọ̀fìn nílé àkárìgbò tẹ́ ń padà pè ń ṣàgámù lónìí ilé ọba ló fọ́n ní gbogbo wọn ìrẹ́mọ ni gbogbo wọn ti wá ṣé ẹ ti rí i pé ọ̀pọ̀ gbóhun tí mo dákọ̀ yìí ọ̀dọ̀ ráńfẹ́ ló padà sí abá tí ọmọ ráńfẹ́ wà nílẹ̀ yìí ká wọn kúrò díẹ̀ yẹn ló wà peter ram fẹ́ ṣe lọ́nà bàbá ní ká sọ ní sísẹ̀ntẹ̀lé ọ̀rànfẹ́ ọba makin àwọn ọmọ tó bàbá makin bí ọba lùfọ̀n láyé ọba lùfọ̀n lẹ́yìn ọba lùfọ̀n ló wá kan ọba lùfọ̀n aláyémọ̀rẹ́ aláyémọ̀rẹ́ nìyá tó bí làjàmẹ̀sán àjàmẹ̀sán ní bàbá àwọn tó kù tí wọ́n ń dupò tí wọ́n ń joyè ọ̀ní lónìí nílé Ifẹ̀ bó ṣe lọ ní sísẹ̀ntẹ̀lé nìyẹn títí tó fi wá di àárọ̀ yìí ọlọ́run sì ṣe ọ̀rọ̀ yìí gbà kan ní ṣàkóso bóyá iṣẹ́ ẹ̀ tún bí two hundred years nísìnyí a máa súnmọ́ bẹ́ẹ̀ náà díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ yìí gbà ti ṣàkóso ìgbà kan wà tí wọ́n ní láàrọ̀ ká ló mọ di gẹ̀ẹ́sì ló fèrè gbé lẹ́sẹ̀ gẹ̀ẹ́sì ńlọmọmọ ògbóoru damọrọpò òun ló bí gẹ̀ẹ́sì lọ́mọ ògbóoru ògbóoru láti lájàmìsàn ni gbogbo wọn ti yàn bẹ́ẹ̀ lọ mo dẹ̀ sọ lẹ́ẹ̀kan mo ní bàbá láti là ọ̀dọ̀ àwọn ọ̀ràn yẹn ìyá láti là ọ̀dọ̀ àwọn ọ̀ràn fẹ̀ méjèèjì wá parapọ̀ àwọn adúlórí ìlàjà mìsàn àjà ti làjà ẹ̀jẹ̀ méjèèjì ló wá ṣàkóso mi títí di bá a ṣe ń sọ lónìí hmm. ìyẹn túmọ̀ sí wípé ọwọ́ ránfẹ́ náà ṣe ni tẹ̀lé pé ọ̀rọ̀ ránfẹ́ pọ̀ ẹ bá lọlẹ̀ ìbílẹ̀ àwọn tó ń nílùú gangan tẹ́lẹ̀ rí ìlà ẹni tó padà lọ ọbẹ̀ náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí mo sọ mo ní òòdù àṣejáde ó wà lọ́wọ́ lórómù ẹ̀kírí ẹ̀ wà lọ́wọ́ ọ̀dọ́ ó wà lọ́wọ́ ìdìò ó sì wà lọ́wọ́ parakin àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo sì mẹ́nu bà yìí bá a bá ti mú parakin sẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn tó kù kò sí ìjà sọ pé wọn ò gbọ́ra nǹkan. Hmm. peter rafa ṣe rí mi. bàbá bàbá o bàbá o olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí fún wa ẹ ṣeun ṣeun ṣeun a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé oríṣiríṣi ohun lẹ́yìn náà fún wa ohun tí mi ò mọ̀ ohun tí mò ń gbọ́ ohun tí mi ò gbọ́ rí gbogbo rẹ̀ náà lẹ kúkú fi ṣàlàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ kì í ṣe pẹ̀kan mẹ́nubà ló fèrè ẹ ẹ ṣàlàyé rẹ̀ lẹ́kúnrẹ́rẹ́ ni àdúpẹ́ àwọn èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ṣùgbọ́n àwọn ìbéèrè kan wà tí mi rò pé yẹ ká mẹ́nubà lálẹ́ yìí pé any truth to the claim that Yoruba emigrated from somewhere in the Middle East tẹ́ bá lọ wo ìtàn kan tí a ṣe nígbà kan ó ti tó bí ọdún kan sẹ́yìn ní ìsọdún kan àti bí oṣù mélòó kan sẹ́yìn nísìnyí lórí ọ̀rọ̀ Oòduà àtẹ̀wọ̀nrọ̀ ní ní ètò tí a pè ń jọ yẹn ṣùgbọ́n ó dàbẹ̀rẹ̀ pé nítorí pé ìbéèrè yìí tún wá lóòrèkóòrè bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ bàbá bóyá ká sọ̀rọ̀ Odùduwà gangan ta ni Odùduwà ibo ló ti wá ṣe Mẹ́kà ló ti wá ni bóyá àtún freestyle mẹ́nuba àwọn ìtàn kan tí à ń gbọ́ pé àwọn àwọn ìjẹ̀bú kan wá láti Sudan bóyá bóyá ká mú lọ́tọ̀ọ̀tọ̀ àbí ká mú papọ̀ ọjọ́ yẹn náà ká kàn fẹ́nu bá bẹ́ẹ́ fẹ́rẹ́fẹ́ káwọn èèyàn wá bá lè nítorí pé ìdí tá a ṣe ń ṣètò ẹ̀yìn ara lé ni pé kí a lè mọ orú èèyàn tá a jẹ́ kí a lè mọ ìtàn wa nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ẹni bá sọ ilé nù. No wọ́n ní ó sọ àpò ìyàkọ́ mi ò fẹ́ ká sọ àpò ìyàkọ́ nítorí ìdí èyí la ṣe mú àwọn ìtàn ìwá lọ́lọ́kan òjọ̀kan kí a lè mọbi tí a ti ń bọ̀ ká lè mọbi tí a ń lọ ká lè mọbi tí a dé dúró bàbá a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún gbogbo bẹ́ẹ̀ ṣe bá àyànnà náà ẹ jọ ẹ̀yin aráalé tẹ́ bá ní ìbéèrè kan tàbí méjì ẹ bá mi tẹ fọ́ sórí ẹ̀rin ẹ bá mi tẹ ẹ̀rin tẹ́ bá fẹ́ kí n ṣojú òpó fún ìbéèrè kan àbí méjì títí di tó bá di aago mẹ́wàá ní nǹkan bíi ìṣẹ́jú mẹ́wàá sígbà tá a wáyé àmàkátẹ́ àmàkásẹ̀ ètò yìí ńlẹ̀ ẹ jọ̀ọ́ tí ẹ bá ní ìbéèrè kí n tó ṣí ojú òpó ẹ bá mi tẹ ẹ̀rin sí ojú òpó kí n mọ̀ bẹ́ẹ̀ ní ìbéèrè ó dà pé àwọn aráalé ò ní ìbéèrè ẹ ṣé bàbá mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yín a máa rí yín bá ẹ ní dàgbà òṣì ọpọlọ yín ò ní jọba lágbára ọlọ́run ìmọ̀ yín kò ní parẹ́ mọ́ yín lórí lójijì ọba tó ní ayé àti ọ̀run ọlọ́run gbogbo ẹ̀dá alààyè á bá mi dúró tì yín á pa yín láyé àti ọkàn mọ́ á túbọ̀ máa fi ọgbọ́n kún ọgbọ́n yín ìmọ̀ kún ìmọ̀ yín àti òye kún òye yín ó dà pé gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa ìbùkún sọ ògúnfẹ́ mi wọ́n ní gbogbo nǹkan tí à ń ṣe nílẹ̀ yorùbá ẹ̀ ó dà ń pòun làwọn òyìnbó mú tí wọ́n modernize tí wọ́n sọ di ètò ìjọba àbí bàbá àbí bẹ́ẹ̀ kọ́ ṣe rí nígbà míì èèyàn ò kí ń mọyì tó bá ní àjọba sọnù. Hmm. ìgbà kan wà tí ó jẹ́ pé mo ok mo rí kinní kan wá sọ lójú ọ̀rẹ́ wa kan ìgbà wo ni Shakespeare ṣì ń ṣe drama ní Britain. not quite long ago bóyá ìgbà ayé ikun Victoria tí n bá ṣèrántí ṣèrántí pé bíbélì kan tí wọ́n fún wa lábẹ́kúta ìpín Victoria ló fún wa lákédémọ́lá òun ló fún un gbogbo ajẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé ọ̀rọ̀ pinnu Victoria ò tí ì kọjá two hundred years. ẹ máa wá wo olóòtú wọ́n máa sọ̀rọ̀ ọ̀lẹ̀ òyìnbó bí ẹni wípé ìjọ tí wọ́n ti bí òyìnbó ló ti lọ́lá jù. ọjọ́ kan wà tí Queen Victoria lọ sí ilé sinimá tó lọ wo eré kan tí Shakespeare fẹ́ ṣe. ìgbà tí wọ́n wàá fi bẹ̀rẹ̀ eré yìí òjò wá rọ̀ òjò rọ̀ ẹṣin ni. Victoria gùn wá àmọ́ nígbà tí wọ́n parí eré tí Queen fẹ́ jáde síta ó yẹ kẹ́nìkan nínú àwọn tó ń jẹ́ bí ẹrú àbí sọmọǹgbè kó sáré wá kó wá dọ̀ kó wá bẹ̀rẹ̀ kí ọba lè gbẹ́sẹ̀ lé lẹ́yìn tó fi lè gorí gorí ẹṣin wáyà tó sí yẹn ó yẹ kí ẹni tó jẹ́ olókùn ẹṣin ti mú ẹṣin yẹn kó lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà lọ́hùn kó mu wá síbi ẹnu ọ̀nà kí ọba lè tè bọ́ sórí ẹ̀ àmọ́ àwọn méjèèjì ti wòran tán wọ́n ti wòran lọ ìgbà àtọ́ba dìde bó bá ṣe bọ́ síta tẹ́lẹ̀ kójú ẹ̀ṣẹ̀ rọ ni àwọn omi wa dárogún sí ojú kòtò tó wà ní gbogbo lẹ̀ ọba ní láti bẹ̀rẹ̀ bọ́ bàtà ẹ̀ ó kó bàtà ẹ̀ méjèèjì dání ó wá kẹsẹ̀ bọ inú omi yẹn lọ àmọ́gbà tí ó fi débi tẹ́sán wà lọ́ọ̀tún ìkànnú àwọn èèyàn yẹn ti sáré dé pẹ̀lú ẹsẹ̀ tó kìbọ inú àbàtà yẹn náà ló gbélé lẹ́yìn tó fi gorí ẹṣin tó fi padà sí ohun tí mo fẹ́ fàyọ nìyí o ní ọdún yẹn lọ́hùn bíi two hundred tí ò tí tó bẹ́ẹ̀ tán yìí hmm. sẹ́yìn ibi tí wọ́n ti ń ṣe sinimá gan-an kò sí títì ọlọ́dà ń bẹ̀. Hmm inú àbàtà ọba fúnra rẹ̀ kò tí ì lè ṣèyànga débi wípé kò lè kẹsẹ̀ bọ àbàtà ó bọ́ bàtà lẹ́sẹ̀ ó kẹsẹ̀ bọ́nú àbàtà kó tó lọ gẹ̀yìn ẹ̀sìn kò tí ju two hundred years lọ àmọ́ ẹ wá gbọ́ mi dáadáa o bó lè jẹ́ pé kò lè jó òótọ́ yóò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn ọ̀mọ̀wé òǹkàwé wọ́n sọ wípé ọbabìnrin Lúwo ìyẹn Queen Lúwo ó wà lórí àpèrè nífẹ̀ẹ́ láàrin ọdún thirteen sixty eh, thirteen twenty sí thirteen sixty hmm. thirteen sí seventeen abanikawa eh, thirteen four hundred years 20. difference sí seventeen sí yes eighteen gan ni seventeen seventeen nítorí àwa lórí eighteen ní. eighteen ni Okay. eighteen eighteen something ló wà lórí oyè tó bá lè fún alákédémọ́lá ní ìrìbẹ̀lẹ̀ eighteen kìíní kan ni ẹ wá wò ó sí thirteen kìíní kan ẹ wá wo gáàpù yẹn ṣùgbọ́n kun yẹn ló wò ó ní thirteen kìíní kan yẹn ó sún òṣogbe débi wípé gbogbo ọ̀nà tó bá máa rìn wọ́n gbọ́dọ̀ fọ́ àfọ́kù ìkòkò kí wọ́n kọ́ fi ṣe táìsì sórí ilẹ̀ yẹn lọ kò sì ní fẹsẹ̀ kan o torí àwọn ẹṣin tó bá ní wọn kó gbogbo ẹṣin yẹn síwájú wọn máa rìn lọ́dẹ̀ kápẹ́ òun sí lórí ẹ̀ àwọn èèyàn ẹ̀ṣẹ̀ wàá gbé ìpín lúwo wọn gbé séjìká torí gbogbo ọ̀ọ́ni ni wọ́n ń pè ní alẹ́sìmágùn ọ̀ọ́ni àwọn ẹ̀sìn wọn àdá síwájú báyìí kò sẹ́yìn lórí ẹ̀ èèyàn lórí ẹ̀sẹ̀ máa wá gbé ọba àwọn máa rìn tẹ̀lẹ́sìn lẹ́yìn ẹ̀sìn yẹn ni torí àgùn fúnra ẹ̀ ibi àbàtà tí lúwo ò lè fẹsẹ̀ tẹ̀ ní thirteen kìíní kan ibi torí àṣì ń kẹsẹ̀ bọ̀ ní eighteen kìíní kan ẹgbẹ́sẹ̀gbẹ̀ ara wọn. ẹ wo lẹ́wẹ̀ náà kọ́ ni mo ṣe máa sọ pé ẹni tó sọ wípé wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ìran bá bá òyìnbó wo ló ti ṣe mọ́tò kí wọ́n tó bẹ̀rẹ̀ sí pé ẹ̀mí lẹ́rú lọ. Hmm. ó wà ní kò sí gbogbo ibi tó ti fi kẹ̀kẹ́ ẹṣin fa kẹ̀kẹ́ ìgbà táwọn èèyàn dúdú débẹ̀ ni wọ́n ṣe é ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé alá olókùúta igi ni wọ́n fi ń kọ́lé ẹgbẹ́ ibi bẹ̀rẹ̀ yìí náà wà wọ́n sì ń fi gé kọ́lé ibi gíga hmm. àbí gíga náà sì fi ń kọ́ ní lẹ́yìn fi gé kọ́lé ń bí tẹ bá lọ wò ó bí Yorùbá ṣe ń kọ́lé amọ̀ la fi ń kọ́lé lóòótọ́ àmọ́ pẹ̀lú accuracy and precision la máa kọ́ wọ́n máa tẹ̀ ẹ́ arọ́ lẹ́yìn tó bá rọ́ tán wọ́n wá gbé nípele àkọ́kọ́ ó máa jẹ́ three feet kò ní jù bẹ́ẹ̀ kò dẹ̀ ní dín wọ́n á filẹ̀ tó bá ti gbẹ wọ́n á tún gbé another three feet sí tó bá ti gbẹ wọ́n á tún gbé another three feet sí yóò sì ní igun mẹ́rẹ̀ẹ̀rin tí ó dúró sọ́hún kò kí ń wọ́ ní dànù hmm. wọ́n bọ́ sínú igbó fúnra wọn ni wọ́n fọwọ́ gbẹ́ igi wọ́n á wá là á wọ́n á fi ṣe gbàṣọ̀rọ̀ àtẹrígbàlé wọ́n á ṣe kárùn-ún àròde kékeré inú ilé wa ò nílò ac torí gbà gbogbo ló ń tutù báwọn ṣe ń dáná sílé láti àwa náà ń dá a bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé olóògùn náà là ń gbé nígbà wo ni wọ́n tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ẹ wò ó bíbí tẹ́ wà nìyẹn ẹnì káàkiri gbogbo àgbáyé lẹ́yìn ilẹ̀ yorùbá ń bí ìlú wo lẹ́rí tọ́ba kan fi adé ìlẹ̀kẹ̀ sórí ẹ̀ tó bá yàgò abátìmúkúlẹ̀ yorùbá tábà ti mú kó ilẹ̀ yorùbá àtàwọn tí wọ́n jẹ́ ọmọ òòtù ẹni tẹ́ ẹ bá ti ọba tẹ́ ẹ dé lu wọn tẹ́ ẹ wórí ẹ̀ tẹ́ ẹ ń wo adé tó jẹ́ ìlẹ̀kẹ̀ ni wọ́n fi sìn ìbá àmà sọ yorùbá lẹ́nu ìran yorùbá ìran òòtù ni yorùbá ti jẹ́ ti làárá fẹ́ ajẹ́ tó bàtálá ajẹ́ ìlà yẹn bí bẹ́ẹ̀ kọ́ kò tó bẹ́ẹ̀ kó fadé ìlẹ̀kẹ̀ sórí ẹ̀ bá lọ Ghana ẹ̀ bá lọ Togo ẹ̀ bá lọ Cote déédéé àwọn tí wọ́n ní nìyẹn àti bàtà lẹ̀kẹ̀ àtọ̀pá lẹ̀kẹ̀ àtàdé lẹ̀kẹ̀ àwa nìkan la ní. kì í wá ṣèyẹn nìkan la ní o ṣe rí adé brass kí lẹ́yìn pé brass. ìdẹ. ìdẹ. adé ìdẹ. adé ìdẹ. nígbà tí ìgbéyàwó ṣàkóso òun fúnra ẹ̀ ṣe adé fúnra ẹ̀ yàtọ̀ sí àrè tó ti wà ńlẹ̀ òun fúnra ẹ̀ ṣe adé fúnra ẹ̀ adé tó ṣe fúnra ẹ̀ gangan náà ń pè ní adé ìdẹ ó wà lọ́wọ́ àwọn ará àdàrídọ́lá ìyẹn tó ṣe fúnra ẹ̀ tó jẹ́ òun ló ní adé ìdẹ ni ìgbà tó balùfọ́n dórí oyè òun ṣe adé ìdẹ fi tọrọ yìí tó bá ti fẹ́ kó òun lù ní àwọn ọmọ rẹ̀ amadé agbèrè lọ́wọ́ brass brass crown ẹ ti rí ibi tí wọ́n ti ń ṣọdún àbàtà lárí. àwò lórí fídíò ni. àwò ẹ ẹ rí ẹ rí wọn agbádé rẹ sórí níbi tó wà gan wọ́n ya kinní ẹ̀sìn ní ìgboro ńbẹ̀ yẹn àtẹnìwé àtẹ bá ti rí ohun tẹ́ ń wò lórí ẹ̀ lọ́pọ̀ yẹn adé ìdẹ́nu. olóòjì àṣẹ adé àfi òjì rọ adé adé àgbẹ̀fọ́mọ tiẹ̀ òjì silver níbẹ̀ yẹn náà ni ṣé bí torí ìgbà dé ni ìgbà tó yìnbó dé bí láàrin ọdún sixteen forty tán dé sásìkò ìgbà tí wọ́n fi láwọn parí ìwò ẹrú àárín yẹn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí lajú lọ́dọ̀ tiwọn lọ́nà náà bíi bẹ́ẹ̀ kọ́ ẹ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ara wọn ogun nọ́mbà ara wọn jà lójoojúmọ́ bí faransé ò bá gbógun lọ́jà n ṣe wéèsì ló wà nísàlẹ̀ yìí Scotland ó lọ bá Ireland jagun wọn cross English eh, Channel Channel wọn kọjá sí Sweden lókè wọn kọjá Spain nísàlẹ̀ Portugal nísàlẹ̀ wọn ṣe ń lọ nìyẹn gbogbo wọn bára wọn jà kí ni wọn jà fún wọn dẹ̀ lọ́ba làwọn ẹ̀ẹ́dẹ́gbàdé wọn lójú ọ̀nà kí ẹ mọ̀ pọ́ bá rèé ọlọ́ba ò lè jókòó yóò ṣẹ́jú ogun ni so military leader ní gbogbo wọn tán pẹ̀lú àwọn ọlọ́ba nílẹ̀ yorùbá ń bí yorùbá jẹ́ wípé omi ti ti ẹ̀yìn bọ̀gbín lẹ́nu ẹ̀ lè rọ́bà yorùbá lójó yìí. Hmm. àwọn kan wà tó jẹ́ wípé ńgbà wọ́n ṣẹ̀fẹ̀ tẹ̀lú o tí wọn tí ìjọba wọn wà lójú ogun bírú ìgbà tó rọrùn míyàn wà lójú ogun káàkiri àwọn òkúta wa rangling sọ wípé ó ti jọba kó tó lọ ìyẹn ò kò sóòótọ́ bẹ́ẹ̀ kò tó bá kó tó lọ bí kankan àmọ́ ńgbà tó padà dé tó ti jọba pa kò tún rọrùn mọ́ ló jẹ́ pé gbogbo wàhálà nǹkan tó ṣẹlẹ̀ ńgbà tó ti dọba kò sí tó lè dá sí mọ́ torí kò lè kúrò láàfin mọ ọba tí wọn ni wọn ṣáájú ogun queen elizabeth elizabeth one mo lọ́run ló mọ iye ogun tí wọ́n lọ hmm. obìnrin ni o pé wọ́n ń jà until ìgbà tí wọ́n jókòó tí wọ́n ní ó dáa kò burú àwọn ọba àwọn èèyàn yìí gbogbo àwọn tán wá wọn láwọn dé ibì kan wọn rọba kan lọ́dọ̀ àwọn èèyàn dúdú yìí orí àga tó jókòó góòdù náà fi ṣe ilẹ̀kẹ̀ tó fi sọ́run góòlù ni ní tó fi aṣọ tó fi bora góòdù ni ará Spain á sọ bẹ́ẹ̀ fún ọba tiẹ̀ ará Britain á sọ bẹ́ẹ̀ fún France àwọn èyí wọ́n sọ pé ọ̀bọ ni wọ́n kó náà ti wá rí gbogbo yẹn ìbá wọn wá rí wípé bọ́rọ̀ ṣe rí gan-an ni òun ló jẹ́ kí wọ́n wá sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí kó wa lẹ́rú bí sáwọn náà kọ́ wa ń ṣe àgbẹ̀dẹ ni àwọn náà kọ́ wa ń ṣe àgbẹ̀dẹ ṣe bọ́rọ̀ àgbẹ̀dẹ ti ń rọkọ́ àgbẹ̀dẹ wa ti ń ràdá. Hmm ìgbà táwọn sì ń fọwọ́ ṣa igi ìkíní kan wà tí wọ́n pè ní ṣé stone age náà pè wọ́n ní stone age àmọ́ ẹ mọ̀ gbọ́ ìgbà wo ní stone age èmi gbà tí o ti sọ bẹ́ẹ̀ tí o ti sàdá ni òkúta ni wọ́n fi ń ṣáná òun fi ń gbẹ́gi òun fi ń ṣe nǹkan àmọ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa ráńfẹ̀ wọ́n ló dáko abẹ́gbọ́ ó gbin ogun làṣà wọn ni wọn dákọ ògún ó rọkọ ó rọ àdá ọ̀pá idà òsìlò agada ida àdá gbogbo ẹ̀ ni wọ́n fún ọmọ kọ̀ọ̀kan tó kúrò nílùú nígbà náà lọ́hùn wọ́n sì nígbà kan stone age èmi ò tí ì rántí ìgbà tí wọ́n sọ pé stone age wa wọ́n kọ́ ni o ṣùgbọ́n nítorí wípé wọ́n ètè parapọ̀ wọ́n mọ ibi tó ń lọ òun ni ò jẹ́ kárìbì tí wọ́n sí àmọ́ ìyẹn gẹ́gẹ́ bí rẹ̀ ni wọ́n kọ́ ni èyí tó ń kọ́ láti ilẹ̀ íjíbítì libya morocco tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn òun ló pọ̀ jù ṣé àwọn fara ti wọ́n wọn ò sì jókòó sílùú wọn wọ́n padà wá tẹ̀dó sílùú ọ̀dọ̀ wa ń bí ni látijọ́ ìyànjú ló wà ní Egypt ìyànjú ló wà ní Libya ìyànjú ló wà ní kérénì ló wà ní Morocco àmì abadé bẹ̀rẹ̀ nísìnyí aṣọ àwọ̀ brown ni àbí torí pé wọ́n ti wá wọ́n wá ń fẹ́ ra wọn wọ́n wọ́n wọnú ara wọn kò fi dà bẹ́ẹ̀ ibi tí wọ́n sì rọ́pọ̀lọpọ̀ ní ẹnìyẹn àwa náà ò sì sùn láwọn èèyàn rò pé tó máa ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá wọ́n rò pé inú oko la wà látijọ́ inú oko kọ́ la wà sá. Hmm. àwọn ọjà wà tó jẹ́ kí gbogbo àgbáyé wà gbangba sí wa ó jẹ́ ìdìbò mẹ́kùnún àǹfẹ̀ international market òun ló fẹ́ẹ̀ jẹ́ ọjà látó gbẹ̀yìn sójú òkun hmm. ìgbà tó yá oríta gbọ́n ó jáde ìgbà tó yá ọjà òwú jáde wọ́n ti ń ta òwú cottonwood àti indigo ó jáde ìgbòho àwọn bẹ̀rẹ̀ sí ta indigo lọ́jà òwú ọjà igbọ́n yẹn náà jáde ìgbà tó yàtọ̀ sí máa di bí àárín fourteen century fourteen kìíní kan fifteen kìíní kan ọjà kẹsàn ti bẹ̀rẹ̀ lọ́yọ̀ọ́ ọjà kẹsàn láàrin kan tóbi débi wípé wọ́n bá ti ń kó nǹkan bọ̀ láti gbogbo Timbuktu ní Mali kankan akẹsàn ni wọ́n kọ́ sọlẹ̀ sí. Si lọ́yọ̀ọ́ àtijọ́ láti tibẹ̀ ni mo ṣe sọ nígbà tẹ́nìkan béèrè lọ́wọ́ mi mo ní à ń wọ agbádá à ń ró à ń wọ kanlẹ̀ dẹ́dẹ́ mo ní kì í ṣaṣọ Yorùbá o àwọn ará Mali ló ní hmm. agbádá Mali ló ní. dashikin ti wà bí. dashikin ti wà. Hmm. rárá o yorùbá kì í kì í ránṣọ yorùbá máa ń lọ́ṣọ mọ́ra ni. peter ara ghana. bẹ́ẹ̀ bí ghana ṣe ń ṣe gbẹ́lẹ́ aṣọ tí yorùbá ń wọ̀ nìyí ẹ̀rí bí wọ́n ṣe máa ṣe nìyí wọ́n mú aṣọ àwọn ọkùnrin wọ́n mú aṣọ ẹ̀rí wọ́n lọ ọmọdé báyìí wọ́n á wá fòdì ẹ̀ lórí ara wọn wọ́n bá fòdì ẹ̀ lórí ara wọn tán èyí tó bá wá kù wọ́n á wá ro á wá yípo á wá jù sí èjìká wọn tó bá jù sí èjìká á wá bọ́lẹ̀ lẹ́yìn á máa wọ́lẹ̀ bọ̀pọ̀ lẹ́yìn. ní yorùbá fi máa ń pòwe pé kò sígbà tá a dáṣọ wọn ò sọ pé kò sígbà tá a ránṣọ wọn ni kò sígbà tá a dá aṣọ tá a rí lẹ̀ fi wọ́. Hmm. àwọn obìnrin wọn torí a máa ń hun aṣọ yẹn fúnra wa ni kì í ṣe pàǹlọ́ra o ẹtí bí wọ́n ti ń wọn aṣọ òfìrí ẹ kó máa gùn lọ́wọ́ ní bó ṣe gùn yẹn náà ní ìgbà tí wọ́n ṣàlùmọ́gàjì yẹn jesus ló ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ṣe wọ́n á kàn fi làá méjì ni tó tẹ nìkan ẹnìkan náà sọ pé ẹ fi lè bẹ́ẹ̀ yóò lọ gbọ́ ẹ̀ mọ́ra àwọn obìnrin wọ́n á ró ìró wọ́n á ró ìpèlé ìró tí wọ́n kọ́kọ́ ró yẹn wọ́n á ro sókè ní òkè àyà wọn bá a mú ìpèlé wọ́n ro mọ́ ìyẹn ni wọ́n fi dè mọ́lẹ̀ a wá mú ìborùn wọ́n á fi bo ara wọ́n fi bọrùn wọn torí kò sẹ́wù ìborùn yẹn ni wọ́n fi bora ọ̀rọ̀ àwégele obìnrin Yorùbá ṣe ń múra nìyí ọkùnrin Yorùbá ó wà á mú tiẹ̀ á lọ múra ájú yòókù ṣèjìká ẹ bá sì wo fọ́tò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa tí wọ́n yà ní etí kìnnìkan seventeen kìíní kan ẹ lọ wò ẹ agbára lọ́rùn wọn ẹ rí wọn sì máa lọ́sọ̀ọ́ mọ́ra mi ìmí ò ní wẹ̀wù torí aṣọ yẹn ló lọ́mọ ìdí ẹ lọ wò wọn dáadáa àwọn gbàgbọ́ olóyè ẹ bá ṣe ra wọn fọ́tò. tó bá fẹ́ lọ jagun sà ṣé máa rọ́ṣọ bẹ́ẹ̀ náà lọ jagun ni. ara aṣọ ogun wa aṣọ ogun wa ẹ rí ohun tó pè láṣọ ogun láti jọ kì í ṣaṣọ. bí ẹ làbọ̀ àwọn àwọn àwọn awọ ẹkùn àwọn awọ ẹranko awọ ẹranko tí wọ́n ti sá tí wọ́n yọrùn sí tí wọ́n fòkùn dè lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún fòkùn dè lẹ́gbẹ̀ẹ́ òsì ntẹ́rì tó máa wọ̀ ni wọ́n á tún fi yẹn náà ṣe bàǹtẹ́ ntọ́ ń wọ̀ lójú omi kì í ṣe aṣọ bẹ́yìn gbogbo ìtàn ń wò ní eré tí wọ́n kó Kampala wò sọ́run kó kìíní sọ̀rọ̀ tó wà lójú ogun bẹ́ẹ̀ kọ́ bí Yorùbá bá ń lọ sójú wọn bá ń ṣiṣẹ́ lóko gan pàǹtẹ́nì kan náà máa wọ̀ ìdí táwọn òyìnbó tí wọ́n gbanú oko kọjá ṣe rí wọn tọ́pọ̀ àlọ́ sọ pé òun náà rìn nìyẹn <laughs> tọ́ bá wà lóko tó ń ṣiṣẹ́ pàǹtẹ́nì kan ló máa wà wọn máa roko lọ. torí náà ọ̀nà wà. ẹnu ọ̀nà wà ó dìgbà wọn bá wá padà sílé nígbó sì jẹ́ pé oko wọn wà gan mélòó ló ń gbèlú láyé àtijọ́ oko lèèyàn máa pọ̀ sí látijọ́ hmm. ìṣèlú tó àwa la ní uh, ọ̀làjú ó kọjá wípé wọ́n fi búrẹ́dì padà kó wa lómi ọbẹ̀ àwa náà sì gbà bẹ́ẹ̀ sẹ́mọ̀ ẹ̀sìn náà kọ́ ti sí wa nígbà sì ti gbẹ̀sìn gbogbo ohun tẹ́sìn bá sọ náà la padà gbàgbọ́ gbogbo ṣeré nìyí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣe nítorí àkókò yín mo ní láti dúpẹ́ gidigidi lọ́wọ́ yín gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ̀yin aráalé a fẹ́ wo possibility ń gbé ní ọjọ́ mẹ́jọ ní agbára ọlọ́run ọba láwùrábí pé kí a sọ̀rọ̀ nípa Odùduwà àtẹ̀wọ̀nrọ̀ ṣé ẹ faramọ́ èèyàn mi torí mo rí ìbéèrè ọ̀nkù rẹ̀ mi wípé Odùduwà come from the Middle East kó bá máa di àríyànjiyàn bóyá ká ṣe bẹ́ẹ̀ ní next week ká sọ Odùduwà àtẹ̀wọ̀nrọ̀ ká sọ bó ṣe jẹ́ gangan gangan kì í ṣe Odùduwà tán kọ sínú ìwé àwọn pòfẹ́sọ̀ wa kọ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ọjọ́ náà pé èyí tó wà nínú ẹsẹ̀ fa àbí èèyàn kọ́ dẹ̀ bèè lọ́mí láàrin ọ̀sẹ̀ wọ́n ní ṣé Odùduwà wà nínú Odùduwà wà nínú ẹsẹ̀ fa. ẹ bóyá béèrè yẹn lọ́wọ́ àwọn tí wọ́n. tán ṣe fa àwọn nífa ní apá abẹ̀yẹn àmọ́ kánṣe tí mo mọ̀ ni pé ọlọ́fin Odùduwà ó wà ní àkọọ́lẹ̀ Yorùbá tó báyìí ti wà ńbẹ̀ á wà nù ọ̀sẹ̀ fátàsọ yẹn náà ìdí ni wípé mo sọ níjẹjọ wípé ìgbà kan wà tí ọlọ́fin Odùduwà ní kí bàbá Ọ̀rúnmìlà bá òun gbé obì tó wà nínú àgbàlá òun kúrò ẹsẹ̀ Ifá kan náà nìyẹn ó sì sọ pé ọlọ́fin Odùduwà Eh, mo rò bí yẹn ti dáhùn béèrè tẹ́ni yẹn. ó ti dáhùn ó ti ó ti dáhùn ṣùgbọ́n lágbára ọlọ́run náà síbẹ̀síbẹ̀ kí àwọn èèyàn bá lè mọ ibi tí a ti ń bọ̀ àti ibi tí a ń lọ dáadáa àti bó ṣe yẹ kó jẹ́ àti bó ṣe yẹ kó rìn ó máa dùn mọ́ mi nínú púpọ̀ pọ̀ tí ó lè máa dùn mọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nínú tí a bá lè mú ìtàn yẹn ká fọ wẹ́wẹ́ bẹ́ẹ̀ ṣe fọ wẹ́wẹ́ fún wa ní bí ọdún kan ọdún kan àbọ̀ sẹ́yìn ìyẹn tó máa tún fresh ju kí ní kán lọ wò lọ broda. kò sí ṣòro. ẹ ṣe gan bàbá wa mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ kí n fi ilẹ̀kẹ́ máa lọ sà àtúmọ̀ àrí yín bá ojú òní tì yín ẹ ṣe gan ni mo dúpẹ́ o gbẹ́rẹ́ o. ẹ̀yin ara lé bàbá wa láti bíi wákàtí méjì díẹ̀ sẹ́yìn ni a ti ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí bí nǹkan ṣe rí àti bí nǹkan ṣe máa rí àti bí nǹkan ṣe ń lọ sí. ìtàn ó dùn nínú púpọ̀ nítorí pé oríṣiríṣi ẹ̀kọ́ ni èmi kékeré ìkọ́ àbígbà tí mo ti wà láyé tipẹ́tipẹ́ ni ọlọ́run má jẹ́ wà láyé bẹ́ẹ̀ tí ó sì láyé ni àdúrà tá a máa máa gbà nítorí tẹ́ ẹ̀ bá mọ̀ tán yín ẹ wà láyé bẹ́ẹ̀ tí ó sì láyé ni ọlọ́run jẹ́ kí a wà láyé bí ẹni tí ó sì láyé ṣe ni pé ní ayé ìgbà kan wọ́n wọ ṣòkòtò tínríntín ìgbà tó yá wọ́n tún gbé sí labú ìgbà tó yá wọ́n tún gbé sí tínrín padà wá ìgbà tó yá wọ́n tún gbé sí labú ayé yìí à ń tọ́ ni nǹkan wa ẹ jẹ́ kó jọ wá lójú nítorí pé wọ́n ṣe ń ṣèjọba nílẹ̀ Yorùbá ní ọdún gbọ́n sẹ́yìn ọ̀nà modernize tó tún wá tún gbé wá fún wa táwa ń gbàgbé ẹni gbàgbá ọtí mi ní sọ pé àmọ́ ṣe àbí àbí kí n láàmọ́ ṣe ni àbí àmọ́ tòdẹ̀ ni kí n pè ni àbí àìmọ̀kan àìmọ̀kan tí ń jẹ́ kára kó sọ́mbà ń tẹ́wọ́lù náà dẹ̀ ni ẹ jẹ́ kí a ronú jinlẹ̀ lórí àwọn nǹkan tí a ń ṣe. Uh, mo ní arákùnrin kan tí màá fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ní àárín ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí wọ́n ṣe eré ìdárayá oríṣiríṣi lórí fóònù tí a gbé dání yẹn question and answer ní ọ̀rọ̀ yorùbá yorùbá ni wọ́n ti náà fi ṣe ìjọ tí wọ́n fi hàn mí inú mi dùn orí mi wú ayọ̀ mi kún nítorí pé mo rí ara wa gẹ́gẹ́ bíi ìran tó máa làmìlaka kàtórí ogún ọdún sí ìgbà táwa yìí ní agbára ọba aláwùrábí máa ṣì wà láyé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà tí ò ní sí ewu kankan ọ̀pọ̀lọpọ̀ wa náà la máa wà láyé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà bákan náà ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe ìtọ́jú ara wa nítorí pé tí a bá ṣètọ́jú ara wa kó omi bá máa tẹ ìbọn ìgbín lẹ́nu gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ àwọn wo nǹkan wo la lè fi ṣe ìtọ́jú ara wa àwọn nǹkan ilẹ̀ wa pọ́nbélé tí iléeṣẹ́ abá remedy ń ṣe ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ rà lọ́dọ̀ abá remedy bákan náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ṣe oògùn ilẹ̀ wa pọ́nbélé tí a lè fi ṣe ìtọ́jú ara ṣùgbọ́n èmi lè fi ọwọ́ tiwa sọ̀yà pé ó ń ṣe nǹkan tí wọ́n kọ sí lára ní tó wà fún high blood pressure wà ní tó wà fún diabetes wà ní tó wà fún arthritis wà ìyẹn tí wọ́n pè ní sangunsangun àbí aromọléegun níde yorùbá ẹ̀jẹ̀ ríru ni wọ́n ń high blood pressure ìtọ̀ ṣúgà ni wọ́n ń diabetes yorùbá ní orúkọ tí ó bá ìgbàlódé mu ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn a kì í lo amodiplin àbí amodiplin àbí amodiplin àbí kíní kan pínì a kì í kó pínì jẹ àwọn oògùn ilẹ̀ yorùbá yìí ni àwọn èèyàn máa fi ń tọ́jú ara wọn nítorí ìdí èyí nígbà yẹn wọ́n máa ń lo ọgọ́fà ọdún láyé àdóje ogóje ọdún wọ́n ń lò láyé pẹ̀lú àyè àti àlàáfíà nítorí pé wọ́n ń ṣe exercise náà dẹ̀ ni wọ́n tún fẹ́ exercise kún nítorí pé gbà yẹn wọ́n máa fẹsẹ̀ rìn láti Ìbàdàn lọ Abẹ́òkúta ni ṣùgbọ́n àwọn kan ìwọ̀nyí mo sọ ń gbà kan fún yàn kan mo ní ìkòkò tí àwọn bàbá ńlá wa fi ń sebẹ̀ àwọn ìyá wa fi ń sebẹ̀ láyé àtijọ́ ó ní àǹfààní tó ń ṣe nínú ẹran ara wọ́n ní báyìí sí ṣé ẹ mọ nǹkan tó ń jẹ́ báyìí sí ta ló mọ nǹkan tó ń jẹ́ báyìí sí ẹ tó bá mọ nǹkan tó ń jẹ́ báyìí sí ẹ pè wọlé ẹ jẹ́ kí ẹ sọ fún mi kí ló ń jẹ́ báyìí sí tàbí tí wọ́n bá dẹ̀ fẹ́ kọ sójú òpó báyìí sí báyìí sí kí ló ń jẹ́ báyìí sí ta ló mọ nǹkan tó ń jẹ́ báyìí sí mo dúró kí n tó ṣàlàyé ọ̀rọ̀ ìkòkò bóyá àwọn ará Abẹ́òkúta bóyá èbò náà fi sọ pé báyìí say how is it. <coughs> idea is needed I love you guys báyìí ni let's check it out báyìí sí ó dá mi lójú pé ẹ̀sùn. Ah, ẹ ṣe èèyàn mi mo dúpẹ́ pọ̀ àwọn oògùn tá a ní oògùn stroke yẹn ó ti ready ní agbára ọlọ́run by Monday Tuesday we will be shipping it out stroke restoration ni wọ́n á pè é oògùn tó máa ń jẹ́ kí àwọn tí àrùn stroke bá ti kọlù tí apá òsì kan àbápá ọ̀tún abẹ́sẹ̀ òsì kan abẹ́sẹ̀ òsì kan òṣìṣẹ́ mọ́ bí okun ṣe lè dé ara apá yẹn padà àbí ẹsẹ̀ yẹn padà ó ti wà báyìí fún títà ní ọwọ́lọ́wọ́ báyìí. ẹ ṣe jàre báwo ló ṣe jẹ́ ẹgbàá detox náà ń ṣe àǹfààní fún ara ẹ ṣáà bí mi náà ṣe rí tó báyìí tẹ́tẹ́lẹ̀ báyìí ló ṣe pọ̀ tó pọ̀ báyìí aṣọ pọ̀ tó yìí aṣọ la fi bo tẹ́tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìn kò pọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ nítorí pé ọlọ́run ọba aláàánú ó ti gba àkóso clear vision náà wà akọ̀jẹ̀dí àti ọ̀pá ẹ̀yìn ń bẹ ẹbí lọ́wọ́ àwọn alágbàtà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé láti ní nísìn bá a ṣe ní Ìbàdàn la ní l'Abẹ́òkúta la ní Island la ní l'Àkúrẹ́ Chicago bó ṣe wà Chicago bẹ́ẹ̀ náà ló ń bẹ ní New York bó ṣe wà New York ó ń bẹ ní Baltimore one and Baltimore two ó ń bẹ ní Chicago ó ń bẹ ní Ohio ó ń bẹ ní Boston. ó wà ní Texas ó wà London ó wà Birmingham ó wà káàkiri ó tóbi márùn mẹ́fà méje mẹ́jọ tó wà ní London ó wà ní Belvedere ó wà ní Erith ó wà ní Essex ó wà ní Uppington ó wà ní Camberwell ó wà ní Plumstead ó wà ní Woolwich ó wà káàkiri láìpẹ́ ó máa wà ní Enfield bákan náà nítorí pé a ti ń bá àwọn kan sọ̀rọ̀ níbẹ̀ bí ó ṣe máa jẹ́ ọ̀sà. Ah, uh, capsule no wà tó jẹ́ ogun lẹ́wà pọ́nbélé orunú embroid ọkùnrin nàdá fibroid ẹ̀dá obìnrin ṣọmúrò prostate busting. Dublin, there's, there's, there's a lady in Dublin that covers the whole of Europe. A number is scrolling underneath the screen right now. A number is actually scrolling underneath the screen. And in Atlanta and in New Jersey. uh, ah, anini ani kakiri kakiri kakiri kakiri kò ah, síbi tí ẹ ti fẹ́ tí ẹ ti ní rí ní agbára ọlọ́run nítorí pé aláfíà tayọ̀ ni wọ́n ń pe àwọn nǹkan tí à ń ṣe yìí nọ́mbà arábìnrin tó wà ní Ireland to cover the whole of Europe uh, máa fi tó yín ní etí ní àìpẹ́ ní kíákíá. ẹ má bínú Number Highland is plus three five three eight six eight eight one five zero zero two plus three five three eight six eight eight one five zero zero two. Okay, the bed wetting, yes. The bed wetting. My dad said yes. Uh, let me tell you a little bit of story, right? When I was little, not little, when I was I was growing up, maybe I was a getting towards teenager, I used to bed wet. There's no lie about it. I used to. I used to, like many of us used to. I used to. And uh, ìgbà yẹn mo rò pọ́n kàn sọ fún mi pé okay má tọ̀ síta lọ́sàn-án mọ́ ni má ṣe báyìí lọ́sàn-án máa má tọ̀ síta lọ́sàn-án má ṣeré pa lọ́sàn-án tọkoto lọ́sùn ni no wọ́n fi kíní sínú ẹ̀bà fún mi jẹ́ ni èmi ò dẹ̀ mọ̀ mo ṣe rí i pé mi kàn tán lé mọ́ ni tàbí wọ́n rò pọ̀ mọ́ ẹ̀fọ́ ìgbà yẹn wọ́n máa ń ṣe búrì ọlọ́bọ̀rọ̀ ṣé mo kàn tán pé ní búrì ọlọ́bọ̀rọ̀ wọ́n máa ń ṣe wọ́n á ti da àgúnmu yẹn sínú wọ́n á ti rò pọ̀ mọ́ra wọn èmi ò ní mọ̀ wọ́n á ti kó jẹ́ mo ṣe àjẹun tèmi ni and the bedwetting stops. I even know my father was even telling me there's a lady 28 years old that used to bed wet and the same thing they used for her and she stopped 28 years old lady that was bed wetting so uncle femi could you tell your customer i think she uh won pe mi lana obo mi ti so i'm sure it, the, the person might be from you please speak to them we have uh, that one now we have the bed wetting it will be shipped in about two weeks or three weeks time mm-hmm. because we have to make it uh, the uh, okay can i tell you one good thing as well i know this might looks funny we're preparing something for aids hiv as well by the grace of god it should be out within the next two three four weeks or so hiv yes because i have people ask me inquiry from me about HIV, and uh, we want to provide every solution we can provide. We want to provide it. kí ọlọ́run lẹ́dùmarè ọlọ́jọ́ òní kó ràn wá lọ́wọ́ ní gbogbo ọ̀nà kí a ṣe àṣelà lórí ẹ̀ àti àṣeyọrí ní àṣẹ Èdùmarè mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti wà pẹ̀lú mi lórí ètò yìí ní àṣálẹ́ yìí tó bá di aago mọ́kànlá àbọ̀ a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà lórí ọ̀rọ̀ olóyè Ìgbòho ní aago mọ́kànlá àbọ̀ ní alẹ́ yìí ní nǹkan bíi wákàtí kan sígbà tá a wà yìí lámà bẹ̀rẹ̀ ètò míì tá a máa sọ̀rọ̀ nípa olóyè ní agbára ọlọ́run a máa sọ̀rọ̀ nípa àwọn agbẹ̀yìnbẹ̀bẹ̀jẹ́ tó ń bẹ lórílẹ̀‐èdè yorùbá àwọn tí wọ́n ń ṣe mọ̀nàmọ́ná àwọn agbẹ̀yìnbẹ̀bẹ̀jẹ́ tó wà láàárín àwa tí à ń pariwo tá a kàn pariwo lásán tó yẹ pé ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n fẹ́ ṣe ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ṣe lẹ́yìn a máa sọ̀rọ̀ nípa àwọn náà bákan náà mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo yín pé ẹ ṣe ẹ kú àdúrótì ẹ kú Ah, maybe I might not take calls after this program so that I can rest a little bit before the next show uh, maybe we can do it that way and Ọlọ́run adẹ́gbà fún wa ni àṣẹ ti Elédùmarè mo dúpẹ́ mo dúpẹ́ mo tọpẹ́ dá títí di ìgbà yẹn láìpẹ́ láì jìnnà tẹ́tùn rí mi padà lórí ètò èmi ní tòótọ́ ó dìgbà ẹ̀yin ẹ̀yẹn wa ẹ jẹ́ ká jọ dìmú kọ orin ilẹ̀ Yorùbá àwa ni ògo adúláwọ̀. Everyday, heritage ti dé. herbal remedy ló sọ pé àìsàn ní ṣe wá ṣọ́mùrọ̀rọ̀ àwọn ká pẹ̀lú ẹ̀dá o fífọ́ ò dáa máa ń pa wá ó ṣe kókó fámọ́ diabetes ò dáa rúmálẹ́kùn ò dára káyé má bá wa jà o. àbí o kàlàfíà wọn má ti fi àfíà o bí iléeṣẹ́ herbal remedy ṣe ń fọn rẹ̀ pé ká tọ́jú ara wa pẹ̀lú àwọn òògùn ìbílẹ̀ tiwantiwa egbògi ilẹ̀ Yorùbá pọ́npẹ́lẹ́ tó ń ṣiṣẹ́ fáwọn onírúurú àìsàn bíi ẹ̀jẹ̀ ríru high blood pressure ìtọ̀ ṣúgà diabetes ẹ̀fọ́rí túlù migraine àwọ̀ká arthritis nárùn body engine sọmúlọ́rọ̀ àtẹ̀dá tó dààmú àwọn obìnrin yorùbá natural herbal remedy ló lè yanjú ẹ̀. man power ọkùnrin làdá tó ń fáwọn ọkùnrin lágbára láti ṣojúṣe wọn lọ́dọ̀ àwọn aya wọn. ọ̀sẹ̀ àánú náà wà mercy soap fún gbogbo ẹni tó fẹ́ràn àánú gbà herbal remedy láti lè ṣe heritage tv london. ẹ lè rí àláwọ̀ àdírẹ́sì tó ń kọjá lójú wòran yìí tàbí kẹ́ ẹ pe nọ́mbà yìí plus four four seven seven seven eight nine five seven eight nine three lè ṣe heritage tv london ló ń pariwo wípé àìsàn àtàrùn onífàgbọ́ra wa ṣe bùgbé o. ọmọlẹ́kùn dára káyé bá bá wọn jọ. Are you looking for an online tutoring solution for maths and English? Tutorspace reaches your primary schoolers, your gifted 11 pluses, and your astute A levelers. Tutorspace is the online learning tutoring solution where support comes to you, wherever and whenever you need it most. Tutorspace is the trusted way to find a tutor. Tuition spaces now available at the highest standards, striving for academic excellence. Students' exams passed at top UK schools. View some of our top independent school entrance success stories on Instagram at Remote Tutor Space. Contact us to book your child's free one hour maths and English assessment today, even if you just want to know what level your child is currently working at without taking up tuition. Call us directly on 0208 004 89998 or visit our website www.remotetutorspace.com for more info. Tutorspace, striving for educational excellence.